وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبيك محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته الى يوم الدين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم افتح لنا كتابك وسنة نبيك والعمل بهما ظاهرا وباتنا بسر ذاتك المقدسة اللهم آمين من كان يريد الحياة الدنيا وزينتها نوفي نوفي إليهم أعمالهم فيها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أعوذ بالله من الشيطان الرجيم من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم نوفي إليهم أعمالهم فيها ọpẹ́ ní fún ọlọ́run alhamdulillah ọba tí ó wò nínú àánú rẹ̀ bó ṣe tú rẹ̀ bó ṣe fẹ́ rẹ̀ ó sẹ́wà padà sìkò yìí látàrí wípé ká lè látàrí wípé ká tún máa sẹ́kù nínú ẹni tí ó máa jọ́sìn fún un à ń máa lórí bẹ́ẹ̀ la mo dúpẹ́ fún lórí èyí tó hàn lábẹ́ èyí tó pa ń gbọ́dọ̀ tó ṣe fún wa. bákan náà là tọrọ àlékún kẹ́ àlékún lọ fún anábọ̀ Muhammad èké àtọ̀nà ọlọ́kùn máa bá ẹni tí ọlọ́run rán láti wá sàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún gbogbo ẹ̀dá tí ó láyé káyìn anábọ̀ Muhammad èké àtọ̀nà ọlọ́kùn máa bá àwọn ará rí àwọn sàábẹ̀ tó fi dórí àwọn àfẹ́sìn àwọn náà bá ta àgbàmù lára ta à ń tẹ̀lé ojú ọ̀nà tọ́lọ́run tàbẹ́rì abẹ̀ inú rẹ̀ ọlọ́run máṣàlá náà fún dáadáa lórí ma máwàá jẹ́sẹ́ náà lórí wa jó máa bẹ lórí ọmọ ọmọ ọmọ wa a níbi tí a bá dé lánàá ìyẹn ní àyà ẹlẹ́ẹ̀kẹrìndínlógún níbi tọ́lọ̀ ti ń sọ pàtàkì kásáyé ìyẹn ní pé gbogbo ń tá a máa ṣe láyé kó jẹ́ nítorí tọ́lọ́ tá a bá ṣe nǹkan nítorí tọ́lọ́ àtòrí tó tàlìkì àmà tá yóò padà wulẹ̀ wá bá ìyẹn ní pé téèyàn ò bá ṣe nǹkan nítorí kárí tó bá wulẹ̀ sí nítorí tọ́lọ́ ìyẹn ní pé yóò rí tayé yẹn yóò tún wá rí tàlìkì àmà àmọ́ téèyàn bá ṣe nítorí táyé ẹnu wọn bá táyé nìkan ní òrì tó jẹ́ ló dì wọn tọ́lọ̀ kára pé ó rí bẹ́ẹ̀ òní rí kọjá bẹ́ẹ̀ fún àtọ́lọ̀ bá tó fẹ́ ni kì í ṣe gbogbo ẹni wáyé ní máa ráyé gẹ́gẹ́ bí àrùn àkà fún pé máa ń ká nà yòrí ìdòlà àrùjì láta àjánà làwọn fi àmáyàṣá òmìnira a máa ń fún yàn ẹnu tá a bá fẹ́ fáwọn tó bá wù wá àmọ́ tẹ̀yìn bá ń lo ayé yìí lórí bọ́lọ̀ ń ṣe ń fẹ́ ọlọ́run fún láyé yóò wá tún fi àkìyàmà ṣe ẹ̀bùn fún un so lẹ́yìn tó jẹ́ wípé ó dá pété gbogbo iṣẹ́ tá a bá máa ṣe kó jẹ́ nítorí tọ́lọ́run àwọn ewu tí wọ́n bẹ́ ń bi ká máa ṣiṣẹ́ nítorí kárí ni àṣàlàyé ẹ̀fọ́ wa lánàá ó ní wàhálì tó máa sọ́nà òfin hà. iṣẹ́ tá a bá ṣe nítorí kárí ni iṣẹ́ yẹn máa ti ń bàjẹ́ látàyé wọ́n bá ìlú nàìjíríà gbogbo téèyàn bá tún wá ṣe ṣáájú náà tẹ́lẹ̀ tó bá dálẹ̀ kẹ́yàmù ọlọ́run kò ní jẹ́rú ẹrú bẹ́ẹ̀ ó iṣẹ́ yẹn ọlọ́run sọ̀rọ̀ wá bẹ́ẹ̀ ìyẹn ni wípé ó ń sọ̀rọ̀ ìpín méjì tí pín sí nínú àwọn alẹ́bí rí ìtukúnlá amẹ́lì ilẹ̀ ayé àti dúnyà. ẹni tó jẹ́ pé gbogbo sẹ́tì ń ṣe láyé tẹ́lẹ̀ nítorí táyé ni ó wá fẹ́ ṣàlàyé ìyàtọ̀ tí ń bẹ láàrin òun àtẹni tí ń tẹ̀lé lánàá tọ́lọ́run tí ń tẹ̀lé tọ́lọ́run nínú ayé tó ń gbé ó ní àfààní káàní. àwọn ọmọ ìrìnàjò yìí lè fi ويتلو شاهد منه ومن قبله ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تخزي من منه إنه الحق afa man kana ala bayyinatin min rabbih afa man ǹjẹ́ istifham lil imkan so ṣe é ṣe kó jẹ́ wípé kana ala bayyinatin min rabbih ẹni tí ń bẹ lórí ìmọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ẹni tí ń bẹ lórí ẹ̀rí tó dájú látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ wáyà lúhù tó sì ń kà á tó ń tẹ̀lé ṣẹ́ ìdòmínú tá a tún wá rà tí ń jẹ́rìí wípé lórí tí ń bẹ òun lórí dáadáa ni. ṣáàyìdù mìíràn afáwa ibn Abbas tarjumani Qur'an ó ní aṣáàyìdù mìíràn màánà àjìbìrì ìyẹn ni pé wà ṣáàyìdù mìíràn jìbìrì sì jẹ́rìí wàkànáàlìk láàyè míì nínú tafsir suratul An'am ọlọ́run tó yọ fún wa ṣáàyìnbó mìíràn ọlọ́run sì ń jẹ́rìí pé sẹ́yìn látọ̀dọ̀ òun ni ẹnì yẹn ń bẹ lórí òdodo ó ní kúlì òǹdíra kò bí i wà mẹ́rin bẹ́lára wọ́n ní kí n fi sẹ́yìn jẹ́ fún yín àti gbogbo ẹni tó bá ti kí ni o gbogbo ẹni bá jẹ́rìí sẹ́yìn torí bẹ́ẹ̀ lára rẹ̀ pé kúlì ayé iṣẹ́ yín akbaru ṣahada kúlì lọ́ọ̀ ṣẹ̀yìn wàlẹ̀hùndínlọ́kùn bí ìwà màmìbálára sọ́tìlá àrùn ìyẹn ni pé kí ló tó lẹ́yìn lórí tí mo wà lórí ẹ̀ tó tó Allah fún ẹ̀ tó ń jẹ́rìí tí ń bẹ tí mo ń jẹ́ṣẹ̀ rẹ̀ fún yín sọ́tì àti ẹ̀yin tẹ́ ẹ bá òun ànábì àti gbogbo ẹni tí sẹ́yìn bá létí gbọ́ rẹ̀ torí pé sẹ́yìn o wà mí kọ́bìlì yìí kìtàbù Musa ìmáàmáwò wàrà náà wa min qablihi. wa min qablihi kitabu Musa nurun wa rahmah ulaika yu'minuna bihi wa man yakfur bihi min al-ahzab فالنار موعده فلا تقم ومن قبله ara ẹ̀rí tálùkùrá ni ó máa jẹ́ ìyẹn ni pé kọ́pìlà kọ̀ọ̀án ṣáájú kánàbí ò tó dé kí wọ́n tó sọ kùránì fún àwọn tíra kan ti ṣáájú rẹ̀ ó wá pé tíra yẹn ni pé kí ni kìtàbù Musa tíra ta ni anabi wa Musa alayhi salam ó wá pè ní kí ni ìmáàmẹ́ kí ló gbà lọ́wọ́ pẹ̀lú ìmáàmẹ́ bìmáàna alqudwatul hasana alladhi yuqtada bihi alqudwatul khayr. ó ní ìkọ́sí dáadáa tá bá pèèyàn ní ìmáàmù alẹ́bí yóò tàdà bí ẹni táwọn ẹ̀ ń ṣe kí ni tó ṣáájú tí wọ́n kọ́sí rẹ̀ ó wá ní kòtò wọn máa bẹ́ẹ̀ wọ̀ọ́rọ̀ náà tíra ẹ̀ jẹ́ ìkẹ́ fáwọn tí wọ́n gbà á gbọ́ náà àwọn yìí wùlẹ́ nàbí àwọn tí wọ́n tẹ̀lé fún tí wọ́n gbàgbọ́ lódodo yúmínú bímá unzila ala Muhammad wọ́n nígbàgbọ́ sálùkùrọ̀ à ń ta fúta ní anábọ̀ Muhammad ní ìkàbí ọ̀sẹ̀ yìí mélòó kan sẹ́yìn a ṣàlàyé àwọn alámọ̀rí kan fún abẹ́ tẹ̀síìrì àárọ̀ yìí torí pé àwọn ṣe tẹ̀síìrì náà ní àárọ̀ yọmọl ahad bẹ́ẹ̀ ṣe tẹ̀síìrì pàṣẹ bíi màání kalimat làwọn nígbà tá a bá ka kúránù tọ̀tọ̀ fún wa tán bí àyà méjì mẹ́ta a wá sí maani kelimet sí ó súnmọ́ kó jẹ́kẹ́ bẹ́ẹ̀ ni kí ni mo fẹ́ mú wá tó jọ bẹ́ẹ̀ láàyò mi ó ní wípé lọ́pọ̀gbà táwọn máa ń rí fáàsì kìtàbù min qabl al-Qur'an tó bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tírà tó ṣáájú al-Qur'an ó mọ iye ara tètè ń rí fáàsì kìtàbù Musa sóyè lèmọ́ọ̀dà torí kí ni ó tó fà á lọ́pọ̀ gbà gẹ́gẹ́ bí ara àdì ẹ̀lmì wàhálà ara yìí wọ́n ní wípé tíra tó tẹ̀lé tó ṣáájú alukur'an gan oríkìní ìjì ìyẹn ní new testament tánpẹ̀ ní bible lónìí bó tẹ̀ jẹ́ pé kẹ́lí bá tu bible láàyè kúrú jáde fún eh, bible university wọn ò rí nínú kí ni o nínú báyìí rẹ̀ so bẹ̀ kọ́lá fẹ́ lọ. wàlá kí wọ́n mẹ́tẹ̀ẹ́ ní ìjì tọ́fà anábìwá wọ anábìwá yìí sọ alẹ́ sọ̀rọ̀ kùránà wọn sábà ń rí fàásì tó bá bẹ́ẹ̀ rí fàásì ó kẹ́ni ẹ̀ lọ kà á tó bá ní kí wọ́n lọ kà á nù rẹ̀ tó tiẹ̀ ó ń rí fàásì kọ́bùlà tahrif ìyẹn ni kótó ni pé wọ́n change ẹ̀ wọ́n dọ́kítọ̀ rẹ̀ tó yẹ àmọ́ pàtó ní dókítà yẹn pọ̀ wọ́n tọwọ́ bọ̀ púpọ̀ kì í sábà rí fàásì ó wá máa ń sábà rí fàásì rìsálà tù Musa lójú sọ pé wàmí kọ́bìlì yìí kìtà tó sì jẹ́ pé wàmí kọ́bìlì yìí kìtà ó Ìsá ló yẹ kó ṣe kí because òun ló precede gẹ́gẹ́ yóò wá máa ń bá padà sí kí ni wàmí kọ́bìlì yìí kìtà ó Musa àpèjúwe rẹ̀ alówànú àyà kan tó ní iná sẹ̀mínà kìtàbà ǹzílà ǹzílà ní kọ́bìlì ara nígbà tí àwọn àlìjẹ̀mú wàá sọ̀rọ̀ fúnà ilé kẹfà min al-jinni yastami'una al-Qur'an falamma hadaruhu qalu ansitu wallaw ila qawmihim mundirin qalu ya qawmana inna sami'na kitaban unzila min ba'di Musa atiri kitaaba unzila min bade musa alalkuwa الكتاب الذي أنزله الله تعالى بعد موسى injil tíra tí wọ́n ti sọ̀kalẹ̀ lẹ́yìn anabi musa oníkiri injil nígbà tó wá fo injil sọ ẹni tí wàá mọ kuraani ká tí o mọ tó ń rí fáàsì yóò mọ pé ṣé kuraani o kò kò confam àbí kò kò mọ nípa injil mu wọ́n ṣe tó bẹ́ẹ̀ ń tó ni wípé tíra ni wọ́n ti dọ́tọ̀ rẹ̀ jù ohun tó fẹ́ sẹ́kù tó fẹ́ ṣe dáadáa mọ́ ẹ̀ ó kéré sòkò yín jẹ́ kálukú ń sábà lókè ni o àwọn àlùjẹ́ náà wọ́n sọ pé òǹzìlà iná sẹ̀mí iná kìtàbẹ́ òǹzìlà mi ń bá di Musa agbọ́tìrà kan tí wọ́n sọ̀ka lẹ́yìn tani o lẹ́yìn alẹ́ bí Musa ó wá kí Musa dìkọ̀ lè máa lẹ́yìn rẹ̀ lẹ́yìn tíra yẹn ti gbà lódodo tó wá ṣáájú rẹ̀ òun náà ni kí ni o. àtàwọ̀rẹ́ta àti kíni àti ìjì láàyè wa ni wà mí Musa ó ya kẹ́ni ìmáàmẹ́ òwòrán ìyẹn ka kíra kan tó jẹ́ nǹkan dada, ni wàrà àmà ó jẹ́ ìkẹ́ fáwọn yes ìkẹ́ tó jẹ́ ni ó Musa Musa alayhi salam. kì í ṣe nǹkan táwa lè tẹ̀lé tọ́rọ́ lọ́run ti fún wa ní tó ṣe kí ni tó lóore jùlọ so a bùkátà kéèyàn fẹ́ fún wa lẹ́rìí nínú kíni nínú àtàwọ́ra àbí nínú kíni tọ́kàn sọ̀fin jì so ti ànágbà Muhammad kí àtọ̀lọ́lọ́ kó máa bá nígbà tó ní pé apá kan náà sàbí tó wọ́n débẹ̀ nínú ẹ̀ta padà wọn alẹ́ kìtà wọ́n fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn wọ́n fẹ́ máa rí àwọn ọ̀rọ̀ kan tó ṣe déédéé tí nínú àkùrá àti nínú àtàwọ́ra àti ìjì so ti ànábì padà sọ fún ọpẹ́ fàkọ́dí kú ti abímọ wà káyọ̀rọ̀ mi lò wọ́n ti fún mi ní tọ́jú kí ni tó lóore jù lọ bẹ̀tẹ̀ láàyè yìí tó bá sọ fún wa ní pé wà mí kọ́bìlì kìtàbù Musa ìmáàmù wà rahman ìyẹn ni wípé àwọn tíra tí wọ́n fún ṣáájú ànábì Muhammad àwọn gẹ́ńtẹ́ yìí wọ́n tẹ̀sífáì tó wà nú ẹ̀ ọ̀pọ̀ rẹ̀ ṣe déédéé ti bẹ́ẹ̀ kí ni Al-Qur'an náà. أولئك يؤمنون به ومن يكفر به Ọláìka yóò nínú nàbí gbogbo ẹni sì bá tẹ̀lé àtàwọ̀rán dáadáa dandan ni kó tẹ̀lé kí ni o alukur'an tó bá lè tẹ̀lé àtàwọ̀rán tọ́kítọ́sì of bible ibi tí wọ́n tọ́kítọ̀ bible dé tí wọ́n tọwọ́ bọ̀ dé tí wọ́n yọ kóònù ẹ̀ tí wọ́n fi kún dé still àwọn verses kan wà mẹ́tò lè tètè yàn bá fẹ́ tẹ̀lé dáadáa yóò padà gba kur'an gbọ́ so ìyẹn pé wọ́n ti bẹ́ẹ̀ nù dáadáa tipẹ́tipẹ́ ìròyìn bá ní o ìròyìn anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tó tiẹ́ láàyè ní oní nabata fariqun min alladhina utul kitaba kitaba Allah ọ̀rọ̀ àdúróyìn ìyẹn ni pé nígbà tí tíra òtó kárìkárì òtó dé wọ́n ti ń sọ wípé tíra kan ó dé òjíṣẹ́ kan bọ̀ ṣẹ́tìrasán tí wọ́n ti rí àmọ́ fàlámà já àhùn rọ̀sùn. ti suratul eh, sọ́ọ̀f ni ẹ suratul bakora o la ń sọ̀rọ̀ pẹ̀. o káfàrú mi fọlá ìyẹn ní nígbà tí tíra yẹn dé ṣáájú wọn tẹ́lẹ̀ nígbà táwọn ojúṣe yẹn lò ṣé kí ló ti wá nù àwọn ògbà ìyẹn ni pé wọ́n wọ́n change rẹ̀ wọ́n ti mọ̀ wọ́n wá change ẹ̀ <coughs> fàlàrẹ́tùlá ìyẹn ni wọ́n mọ̀ wípé ròyìn àrẹ́wà Muhammad ṣe kí ni òun bẹ̀rẹ̀ àtàwọn àmọ́ àwọn tó bá tẹ̀lé àtàwọn dáadáa ló fà pé mú àwọn àgbà afá wọn bí àtẹ̀lé ọmọ sàlám tó ti wọ́n gbà fún tinú fún anábọ̀ Muhammad torí pé onímọ̀ ẹ̀sìn ni wọ́n wọn ò ṣe kìíta gbogbo àti ó gbà náà yẹ̀wù títà náà ti gbá ní Madina pátápátá imma hasadan wà imma yẹni wà imma inada mutakabbiran imma kọjá pé wọ́n ṣe kìíta pé ó ṣe lè jóun tàbí kọjá pé ara ò gbọdọ̀ gbà fún yàn kan tí ó tún wá lọ́lá tó Bani Israil méjèèjì tó ṣe wọ́n nìyẹn ó ní yu'minuna bi wọ́n nígbàgbọ́ sí wàmẹ́ni. فمن يكفر به من الأحزاب ومن يكفر به من الأحزاب gbogbo ẹni tó bá lè kọ́ tó bá kí ni yẹ́kùrù bí i yẹ́kùrù bí i rìsáìlẹ̀tì Muhammad tó kọ́ sẹ́tà nẹ́bì muwa mínàlá àhàzáàb kí náà tẹ̀lé ezbu ìyẹn ni plural fún kí ni ezbu ezbu ga pati ni wọn ń pèlè ìbò hizbul wataniya national party bẹ̀tọ́ bá bẹ́ẹ̀ lò hizbu bí máa ná kọ́wùmùn ìyẹn ni pé torí bẹ́ẹ̀ láti ní gazwatul ahzab gazwatul ahzab àtẹ̀túrú kí ni suratul ahzab kí ló dé jẹ́ suratul ahzab àti gazwatul ahzab òun ni wípé àwọn ìjọ tí wọ́n kó jọ lórí mùmìnì pọ̀ǹgbọ́ yẹn minimum al munafiqin min al madina wa minimum min al arab المجاورات بالمدينة المنورة ومنهم الكفار والمشركون ومنهم آل الكتاب so lọ́dọ̀ pé wọ́n pé àwọn pátì tí wọ́n kójọ tí wọ́n pọ̀ ó wá ní gbogbo ẹni tó bá pọ̀ nínú pátì yẹn tó bá ànábì wa Muhammad àbódélẹ́yìn ìgbà tí ànábì kí àtọ̀lọ́lọ́kọ̀ bàbá tó lọ tán wà máa ń yẹ fòrò bèyí gbogbo ẹni tó bá lọ kọ́ mí nà ẹ̀ máa yẹ̀wò yìí ìmà nàṣọ́rọ́ ìmà majusi, fanáwó ibi tí ó padà sí iná ààrùn ìdílé alàtúwò àdá alàmàmẹ́ta alàmìlàtí ẹ ìmà yahudu nàṣọ́ yóò máa jẹ́ ẹ̀rí tó rinlẹ̀ gan fún gbogbo ẹni tó bá gbọ́ alukur'an àbúgbà mẹ́sẹ̀jì ànẹ́gbà tó tẹ́tí gbọ́ rẹ̀ tí ó ṣe kí ni tí ó bá kò sí tá a fẹ́ sí tó bá ti lè kú lórí ìgbàgbọ́ ti ẹ̀rẹ́ o fanaru mọ̀ọ́yẹ́wò so àwa kọ́ tó bá lè sọ bẹ́ẹ̀ yẹn ìyẹn ni pé àwọn afáwọn ọmọ tó ń tú ọ̀yà yìí sí pé wà máa ń yẹ fùrù bí i man kafara bi ayati min ayati al-Qur'an faka annahu qad kafara kulla gbogbo ẹni bá lè kó àyà kan náà al-Qur'an gbogbo àyà tó wà náà al-Qur'an ló ṣe kí ni ló ti náà ó lè jẹ́ ẹ̀sẹ̀ pátápátá ni ó ní wà mí yẹ fòrò bí ìmìnira àhàlà kó má jẹ yìí mọ anybody tó wó lè jẹ tó bá yìí lè kọtí kún sí ọ̀rọ̀ yìí fanáàrù tó láti gbọ́dọ̀ ṣọ́ra láwa ká tó wá sọ pé ẹni tí kìí ṣe mùsùlùmí níbàámu pẹ̀lú hadith náà kà fún wa jẹ òní hadith Abu Huraira àfọwọ́ muslim ló kọjá de àbí ká tó pé láwùjọ yẹn lọ́sùn muslim ni ó ní la yasna obi min adi il yahudiyun ولا nasraniyun ثم يموت، ولم يؤمن بالذي ursiltu به، èèyàn kan ò ní لا يسمع ẹ̀ẹ́dẹ́ láàyè súnmọ́ òbí ibẹ̀ làwọn afáàtì àdéhìí yẹn torí àsìkò àwọn afáàmọ́ yọ àwọn kankan kalẹ̀ pé kayfa al-hukmu alladhina lam yablughuhum ar-risalatu al-muhammadiyya kí la fẹ́ sọ pẹ̀lú àwọn tí wọ́n ti gbọ́ ìsìlámù rárá alùbọ̀tìlá àwọn ẹlẹ́sọ alùfàtàrà alùfàtàrà ọmọ lẹ́bí na kánú bẹ́ẹ̀nà rìsàlàtẹ́ àwọn tí wọ́n bẹ láàrin ànábì méjì náà fẹ́rẹ̀ gíní alùfàtàrà àwọn tó bẹ láàrin ànábì wa Muhammad sallam àtàrí gíní ànábì Isa àwọn tí wọ́n lò tààmì àwọn mẹ́fẹ́ wọn gíní alùfàtàrà àwọn tí sẹ́wọ̀dì wa bá wọn lóòótọ́ torí pé wọn ò rán ànábì Musa Isa sí gbogbo ayé lójú àpè wọn gíní alùfàtàrà àwọn ilẹ̀ ìlànà yẹ kó mi náà bá mi sọ̀rọ̀ yìí àwọn èsè Israẹli so tí rìsálà ò bá dé bá wọn á lè fatara nìyẹn nàám àmọ́ wọn tá à ń sọ yìí lẹ́mìíyà bìlẹ́bù dáwàtú Muhammad sallallahu alayhi wa sallam lámìtà bìlẹ́bù ìyẹn ni pé dáwà ànábì òsèkìní kò dé tí gbọ́ wọn sọ̀rọ̀ ọ̀run láyé ń sìn sọ̀rọ̀ ànàmú ìmọ̀ jìdá kwẹ́sàn tó yẹ ká ronú rárá lórí ẹ̀rẹ́ so yẹ bẹ̀tìníkàbí bá da àdáàfù. Eh, September eleven lẹ́yìn kéésì September eleven ṣé mo wí pé gbogbo sẹ́kọ̀lọ̀ ọba àdébá àlekè ọlá ìṣẹ̀lẹ̀ tó bá ní kó ṣẹlẹ̀ ó ní hekima kan lórí ẹ̀ lóòótọ́ wọ́n fi ìṣẹ̀lẹ̀ blackmail Islam àti mùsùlùmí ìyẹn dẹ̀kọ́là ń lọ agbọ́dọ̀ agree on that wọ́n fi ìṣẹ̀lẹ̀ blackmail Islam àti kíni nínú ète ni mímbàkáì àdá ìlú Islam nínú àwọn ète ọ̀tẹ́ẹ̀sì ni ìyẹn ti yàn hàn dáadáa bẹ́ẹ̀ kí mo fẹ́ mú ìṣẹ̀lẹ̀ yẹn ni wípé ìṣẹ̀lẹ̀ yẹn wà nù sábàbí tó jẹ́ ìsìlámù òde tí gba àwọn kan tó pé tí ṣẹlẹ̀ yẹn ò bá ṣẹlẹ̀ àwọn kan gbọ́n pa ìsìlámù rárá yes alimaru bẹ́ẹ̀ alhamdulilayi islam day in day out lójúmọ́ bọ́ọ̀rù fẹ́ràn níṣẹ́ kí ni ló spread sí i nothing pè ní sin pé the fastest growing religion in what so ó ń sáré kọjá mi tí àwọn tí wọ́n propagate rẹ̀ dé ó máa ń yà wá lẹ́nu tá a bá rí àkàtà tó jòkó lábẹ́ ilé lọ́dọ̀ wa tí wọ́n ń ṣe kátàkátà tó bẹ́ sọ islam di tí òun fi jẹun islam kò rán wa àti ń jẹ́ ẹ̀ṣẹ̀ kí ni àwọn ń jẹ́ ẹ lọ ó ti wá bọ́lá fẹ́ lọ́bẹ̀ ni pé islam wa dé gba àwọn kan gbà yẹn àwọn tí wọ́n gbọ́n pa ẹ̀rí torí pé amẹ́ríkà ṣe kí ni ó fún rere rẹ̀ ọlọ́wọ́ aníkàkà tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ ṣe kí ni wọ́n á mọ̀ wọ́n máa dá lè ń já sí tún lè dájọ́ wípé àwọn kan wà tí islam ò ṣe kí ni o tí ó ti dọ́dọ̀ yomkin ó rọrùn kí mo pè ó rọrùn dáadáa àwọn ìlú kan wà nígbà mi ló rọrùn ni pé àwọn ìlú kan wà lè sin tí wọ́n ti máa wọ́ sọ́ọ́ sọdẹ́dẹ́kẹ́ lẹ́nu láìpẹ́ jọjọ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kó aṣọ lọ́bẹ̀ so tí wọ́n kọ́ làjú ayé ò bá ti dọ́dọ̀ wọn ọ̀làjú ẹ̀sìn ilé mẹ́tì ìdíbẹ̀ rárá torí kọ́ làjú ẹ̀sìn ní dọ́dọ̀ ìyẹn ká àbúkọ́ ṣe kí ni kó wọṣọ hábì ìdàlẹ́ àyè eléyìí làwọn ẹ̀rí táwọn apáta náà fà sọ àmọ́ àwọn ẹ̀yẹ fẹ́kùnmù hùm ìdàlọ́bìhìm ìdájọ́ wọn bẹ lọ́dọ̀ ta ni ó bẹ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ àwọn tó bá kàn wà má yẹ fúru bí ìmìnà àdá àdá fanáwó mọ̀rọ̀ èlò gbogbo àwọn tí islam bá dé tí wọ́n tó bá kọ́ tí kún sí sọtí fanáwó mọ̀rọ̀ èlò ìmú padà sí rẹ̀ tó ń palẹ̀ sí kalẹ̀ ní oníkì iná ọlọ́mọsára àwọn bẹ̀rẹ̀ ọlọ́wọ́ náà. Fàlẹ́ àtàkùn fi mẹ́rin yàtì mìíràn, èrè ó ṣe ọlọ́run má jẹni tí ó máa ṣe iyèméjì ń bẹ̀rẹ̀ ìyẹn ni pé táwọn kan bá ń ṣe iyèméjì ó sì nínú ẹni tí ó ṣe iyèméjì àwọn sọ fún wa lọ́pọ̀lọpọ̀ bàtà bá dojú domi prono padà sọ́dọ̀ àlẹ́bọ̀ Muhammad òun kọ́ ni wọ́n ń ṣe kí ni o òun kọ́ ni wọ́n ń rí fa sí o àwa ni wọ́n ń ṣe kí ni fàlàtàkùnú ẹ fi mẹ́rìyàtì mẹ́rin ẹ má jẹni tí ó ṣe iyèméjì torí pé ọ̀pọ̀lọpọ̀ àyà tó pọ̀ ló ń sọ̀rọ̀ pa pé a gbọ́dọ̀ ṣe èméjì nípa tọ́lọ́ sọ̀kalẹ̀ ó ní alif lamim dáàlìkàlì kìtà àbúlá rọ ìgbà tíra kan ní tí ó ti kíni kò sí èméjì àìsè èméjì ń parẹ̀ kìnìún pé èméjì ò sínú ẹ̀ kìnìún pé èméjì wà nù rẹ̀ tó dúró kọ́ ìyẹn ni pé a kì í ṣe èméjì lórí ẹ̀ fàlẹ́ àtàkùn fi mẹ́rin àti mìíràn ìnáwó làákùn mẹ́rin rọ̀ bìtì ìyẹn pé òdodo ní látọ̀dọ̀ ni ọlọ́run ọba rẹ̀. wàlákínà àkísàrà náà sí mìíràn àmọ́ pọ̀ nú àwọn èèyàn láàyò mìíràn wọn ò ní ni o gbà. ibi tá a ti mọ̀ ní Islam ẹ̀sìn kan ni tọ́lọ̀ ń dá mọ́mọ́ nìyẹn pẹ̀lú hadithi àbúrò rẹ̀ gbogbo ọmọ kọ̀ọ̀kan ni wọ́n bí lórí àdámọ̀ ẹ̀sìn fàbáwáàwù àwọn òbí ẹ̀ méjèèjì yóò áwùn ìdáni wọ́n lè sọ́ di yẹ̀wúdí áwùn mẹ́sìsàní wọ́n lè sọ́ da síná áwùn yóná sọ̀rọ̀ ni abẹ́lẹ̀ sọ́ dìnnà sọ́ra tabaka àdìs yẹn àwọn afọ àwọn olùmọ̀ àdìs àwọn ṣòro àdìs wọ́n ní wáyé tí ànábì sọ pé áwùn yóò sì lè wọ́n sọ ní kíni mùsùlùmí ó ní kò ní jó wíbẹ̀ tóró ti ní kúlù mòlú ní yóò ládà àlà fìtìrà gbogbo ọmọ nìyẹn tẹ́lẹ̀ àbí sórí Islam ni ìyẹn ni pé tẹ́ẹ̀ bá propagate tẹ́ẹ̀pẹ̀ sínú Yahudi tẹ́ẹ̀pẹ̀ sínú Nasara tẹ́ẹ̀pẹ̀ sínú kóṣínà yóò wulẹ̀ ṣe kí ni yóò ṣe Islam rẹ̀ bí tọ́níyà nature torí gbogbo ẹ̀sìn pátápátá ló tako tàbí kó tiẹ̀ má rí ti nature rò ẹ̀sìn tó rí ti nature rò jù tó lẹ́pẹ́ tó gbélé yànú ẹ̀sìn islam gbogbo tó wà nínú islam pátápátá gbogbo ẹ̀ ló ṣe déédéé àdámọ́ wa ẹ̀ lè rí iṣẹ́ kan òfin kan ọ̀rọ̀ kan nínú alukur'an káwa ní á ah, eléyìí ò bá àdámọ́ ọmọnìyàn mu pé ẹ̀rí pé kò ṣeé ṣe lọ́dọ̀ pé láàyè kàlífù lọ́ọ̀rù nafsan ìlà àgbékọ́mọnìyàn lọ́rùn tí ò ní kápá tó yẹ wa ọ̀nà tí àwọn yẹn lè máa rò pé àwẹ̀ àwẹ̀ lè àwẹ̀ lè gan ẹtí gẹ̀ẹ́dẹ̀ máa líle rẹ̀ ó sì lé dàda máa máa líle rẹ̀ àárín kí wọ́n tó bá bírèkì ẹ̀ máa líle rẹ̀ ẹ̀ lè gbọ́ ọ̀yà kankan ló gbá rẹ̀ wá kú pé àwẹ̀ ló ṣe kí ni o àwẹ̀ ló pa láàlà ó yá dára ẹ̀ láàmú ó fìtínà rẹ̀ ni wà rà lè kí ṣẹ̀yìn àti sọ fún wa wípé wàhálà lẹ́rí na yòdì òun na òun bìtìlá. Mákàrà mi kùn màrí lọ, àwọn àlà sàfàrì fa ìdẹ́tún àyíká mi lọ́kà. Wàhálà lẹ́rí na yòdì òun na òun. Ẹni tó bá rẹ̀ kí lẹ́ni kó ṣe? Fún fáwẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ni, yóò máa jẹ́ pé ẹni tí ò bá rẹ̀ tẹ́ ẹ bá rí pé kò bá lè gbà ọ̀tọ̀ ni ti ń ṣe. Ìfẹ́ ẹnu ní ṣe kí ni o? Ní ń bá a jà. máa dálì bó ṣe jẹ́ wípé inú àwọn àǹfààní tá a lè lépa bá a lè ṣe kíni o tá a lè kà tán. téèyàn bá gbá àwẹ̀ nínú ọdún kan ẹ má dèntẹ ntí a, máa ṣe ó pọ̀ àrùn ó pa amáda àwọn kiri ó fi àwẹ̀ yẹn ó fi ṣàánú fún wa ní ìdẹ̀kọ́lá lọ àfisàrà náà sí àmọ́ pọ̀ nú àwọn èèyàn wọn ò ṣe kí ni wọn ò gbà náà. wọ́n bá ní àdúrà nínú mánìfàwọ̀ aláwọ̀láyé ìgbàgbà láìka يعرضون على ربهم ويقولون ويقول أشهد هؤلاء الذين كفروا على ربهم ألا لعنة الله على الظالمين ومن أظلم مما ومن أظلم tó bá jẹ́ wípé ọ̀rọ̀ tára ànábì ń kà fún ẹ ẹtíkẹ́tì tó bá jẹ́ pé ó ń jọ ni fúnra rẹ̀ àlùfáàní wa dá padà pé tálẹ̀ rò pé fi alábòsí tó ìfarọ̀ alàlá ìkẹ́dìbà òun ní fi yí alábòsí ju ẹni tí ń dáta pa arọ́ mọ́ ọlọ́run tí ń sọ pé ọlọ́run sọ báyìí tọ́lọ́run sì sọ bẹ́ẹ̀ alọ́láì kẹ́bìbà òun làbòsí tó tóbi jù lẹ́yìn ṣírìkì lẹ́yìn mú kàmí pẹ̀lú ọlọ́run ohun tó tún tẹ̀lé gẹ́gẹ́ bí kíni ó dáta pa arọ́ mọ́ ọlọ́run pé ọlọ́run sọ báyìí ìyẹn ni pé ṣẹ̀mọ̀ ó fẹ́ mú ẹ̀rí wá pé ntánẹ́bì mú wá fún wa látọ̀dọ̀ ìnáwó làhákùnmí rọ̀bìkì òdodo ni látọ̀dọ̀ ta ni o látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ló fi ní wàmánà àwòsílámù mímọ̀ ní sárọ̀. ìyẹn nípa ẹni tí wọ́n ń pè sínú Islam tó wá ń dàdà parọ́ mọ́ lọ́hùn yòdì á ìlàyé ìlàyé Islam wọ́n sì ń pè sínú kí sínú Islam àmì wàmánà àwòsílámù tálẹ̀ rò pé fi ń jábàbò sí tó ìfárọ̀ alàlá ìkẹsìbà torí káwọn òfin lè tẹ̀lé torí kí wọ́n lè fi gbọ́rọ̀ rẹ̀ ó wá ń dàgbà parọ́ mọ́ ọba dẹ́dà wa. Wùláyé ka yóò rí bú na àlà ọ̀bí yóò rọ̀ bú na. Yóò rọ̀ bú na àlà ọ̀bí. Wọ́n sẹ́rí wọn wá bá ọlọ́run ọba wọn. Yóò rọ̀ bú na ìyẹn ni pé ànábì lérí tó bá jẹ́ pé ń tiẹ̀ ń dàgbà pààrọ̀ ni ó ń jẹ́ pé wọ́n pé gbogbo wà lákàrà sọ́dọ̀ ọlọ́run yóò ọ̀rọ̀ ọdún náà àrà ọ̀rọ̀ mi ìyẹn gbogbo ẹni tí máa ń parọ́ mọ́ náà ó rántí o wọ́n dà padà sọ́dọ̀ ọlọ́run o naam yàwó màtẹ́jìdù kúlù nafsin mà amilat min khairin mọ̀ṣọ́rọ̀ wà mà amilat min sùn tàwọ́tò làwọn ànàbẹ́yìnà wà bẹ̀yìnà àbàdàn bàyìnà gbogbo àwọn tí wọ́n máa ń pa ọ̀rọ̀ mọ́lọ́run tí wọ́n ń fọ̀rọ̀ ọlọ́run jẹun. فويل للذين يتلون الكتاب بأيديهم ثم يقولون ثم يقولون هذا من عند الله يشتروا به ثمنا قليلا. ó ní ìgbésí ní síkì ọlọ́run táyà inú ò padà sọ ó máa ó fọwọ́ ara ó wá sọ wípé látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ọlọ́run sẹ́ni kò rọrùn bí bàtí ànábì ń ṣe pé pé tó bá jẹ́ wípé láti èmi mo dá kinní yìí kan fúnra ra mi báyìí ní torí tó ti yé ìgbé kó máa bá ẹni tí ń parọ́ ọmọ náà ẹja sọ̀rọ̀ rárá tó yé torí tó bá dọ̀rọ̀ dájọ́ ẹ̀sìn kálukú máa dà fà ẹ ìbọn ọlọ́run sọ pé tó bá ti ní ọlọ́run sọ pé kí ló bẹ́ sọ yẹn o Al-Qur'an kò pé kò gbọdọ̀ jẹ́ nǹkan mi àbí tó bá ti ní ọlọ́run sí kíni ó sọ pé àákà sọ pé bolo ti sọ áyàwó ní o súràwó dẹni ó sọ tí ò bá ti wá rí kíni sẹ́hun ìfúsàrọ̀ alàlá ìrìkẹ́gbà ó ń dàdà parọ́ mọ́ kí ló wí. wọ́n gbé wa gbá ọ̀dọ̀ wọ́n gbé wa sọ́dọ̀ ọlọ́run àtàwọn tí wọ́n ń tú ayé ọlọ́run nílò bẹ̀rẹ̀ láti lè súwìtì ìfẹ́ inú tiwọn àwọn èèyàn wọ́n máa ń gbà tí wọ́n kàn tọ́ ọbọ̀ pọlọ àwọn èèyàn ó wá tú àyà ohun lọ́nà tí ó fi ṣe déédéé ìfẹ́ inú ẹ̀ ó sì burú gan wúlẹ̀ sọ pé tọ́nà ń wí ni àmẹ́lì ò sì máa ṣe ṣẹ̀rọ̀ bó ṣe dà ó ti bọ́ kọjá tó sọ pé sọ ni kò láyé ìtàwé ọ̀rọ̀ bú na. àyà àwọn hàmìlà ẹ wo àwọn eléyìí o kí lẹ́ mọ̀ yẹn ìyẹn ni pé ìjìyà ti ń bẹ pẹ̀lú ẹni tó bá parọ́ mọ́ Ọlọ́run Ọlọ́run ọba dáadáa ò ní í gbà láyé gbogbo gbàdílá wà lásọ̀fà kò ní gba àárọ̀ àwọn ẹ̀dá kẹfà ń yí tó máa máa ń parọ́ ọmọ Ọlọ́run ẹmu wa ó parọ́ mọ́ mi láyé àbí tó bá dojú àdìkíyàmà Allah subhanahu wa ta'ala. yóò wá kó wá yóò múlu ẹni bẹ́ẹ̀ wá níwájú gbogbo ayé níwájú kí ni aṣahad níwájú gbogbo ayé òun náà máa ń pè ní ìyá ìyẹpẹrẹ ni tó jù ní bábá múyàn ó ṣe nǹkan wọn lójú àwọn kan àbí àwọn yẹn lè má rí ẹni tí mo ń tẹ́ẹ̀ bá jà wá ló lè sìn yóò dùn wá bíi pé àjọ ah, tí wọ́n bá sì mú ó sojú kí ni kó sojú wa àmọ́ kì í sábà ṣẹlẹ̀ torí ẹ̀ tàbáwò dájọ́ ṣẹ̀ríà ìdájọ́ kankan tó dá pọ̀ ni àwọn tí wọ́n jà wá ló lè ń jò ní gbogbo tí ń wu arọ́ fà òun ni pé kó jẹ́ pé tún wàá mú wọn afẹ́kó sojú wa káwọn lọ́kẹ́ wọn á ti wá dájọ́ wọn kò bá mu torí pé kò ní ká lórí ẹ̀mí wa wọ́n tún tẹ̀jẹ̀ wá lẹ́lẹ́ sọyẹ wa bẹ̀tẹ̀ bá lọ wò dájọ́ sẹ̀ríà ìdájọ́ sẹ̀ríà ò fẹ́ kí wọ́n dájọ́ ní kọ̀rọ̀ là tó tiẹ̀ àárí pípa tó fẹ́ sọ̀dájọ́ zina tó fẹ́ sọ̀dájọ́ olè ó ní wọ́n sáré fún un. wọ́n sáré fún un ká kó náà yàrá. ó ní wọ́n sáré wọ́n pọ̀ olè lọ́kùnrin àti olè lóbìnrin ẹgbẹ́ ọwọ́ wọn. àwọn àfọwọ́ sọ pé ìdájọ́ rẹ̀ nínú súnà ni wípé bádámi ṣe practicalize ẹ̀ wọn ò ní gé ọwọ́ yẹn kọ̀rọ̀ bó wọ́n ti gé gbangba ta nínú lórí ọ̀rọ̀ zina ó ní dẹ́ẹ̀bà ní onízina wàlẹ̀ yẹn ṣàlẹ́ ìtọ́ ìfẹ̀tù mínà ní mòmìnì afẹ́ àwọn mòmìnì ṣe kíni wo jẹ́ ìrírẹ̀ ẹ má nà torí kíni torí pé ó sin tí ò dá láyé káwọn èèyàn lè fi kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ tí mọ̀ pé tọ́lọ̀ bá mú yàn wá subhanahu wa ta'ala tó bá mú yàn wá o pé ẹja fi èèyàn lẹ́kọ̀ọ́ ká fi lé wòye nípa rẹ̀ àmọ́ o tó tóbi ni láàrínàtòlá ìgbéjìnà síkì ọlọ́run alàbọ̀lẹ̀mí kó máa bá gbogbo ẹni tí máa ń sàbòsí àbòsí wo tí máa ń sọ ń tọ́nà òsì kí ni tí ò sọ bẹ́ẹ̀ bá sọ ń tà náà bí ò sọ ń kọ́ ìkí àtọ̀lọ́ lọ́kọ́ máa bá àti ní tọ́nà lọ́wọ́ sí fún àbí anábì ní rárá o kò lé o màá kàdàbà àlẹ́ ìyàmúta àmì rà ẹni bá máa máa pàrọ̀ mọ́ mi ó máa ń yà wá lẹ́nu náà pẹ̀lú àwọn àwọn fẹ́ríkọ́tòlù àwa àwọn ìpín àbáwọn sẹ́ẹ̀tì tí wọ́n ń tẹ̀lé fẹ́nu ìyá wọn dọ́bù ni ó jẹ́ kéèyàn máa kílẹ̀mù ń tà nábì ò ṣe kó máa sọ ń tà nábì ò torí pé ó fẹ́ sọ̀pọ́tì fíù rẹ̀ torí pé yóò jẹun àwọn ẹ̀wọ̀n alátọ̀rí dọ̀là lórí ojú ọ̀nà àánú wọ́n sì máa mú àwọn àbí tí ò tẹ́kí ni tí ò fẹsẹ̀ rí lẹ̀ wọ́n máa fi báàkì rẹ̀ ó làwọn lè kó wánu kùránì ẹni bá ká yàtà báyìí ẹ òru kan báyìí ẹ ọ̀sán kan báyìí ẹ wà rò pété ló sọ bẹ́ẹ̀ wọn ànábì ní ẹni bá yanábìlà báyìí ẹni bá sin báyìí ànábì ní taba tí a sọ kalẹ̀ wa sọ sórí ẹ̀ ara kẹ́sùn gbòmù wà parọ́ tó tóbi ni tí ò sẹ́ni bẹ́ẹ̀ anábì lẹ́ni bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ máa ń kàdábà alẹ́ ìyàmú ta àmì ìdá fọ́lìyàtà bá wà wò má àádáwù ẹni bá sọ tí ì sọ ẹni kò ní yọ ó tètè lọ wá ibi tí ó jòkó fúnra ẹni ó sẹlẹ̀tì ibi tí ó jòkó nù náà tí tẹ́yìn ọ̀bá mọ̀ tó bá rí kékeré ó dáa kéèyàn sọ pé àwọn àfáwà sọ pé ẹ̀hẹ́n pé ta ló parọ́ mọ́ ẹni tó wà àtàfà bá dọ̀hùn wọ́n dìjọ́ máa ṣe kí ni wọ́n dìjọ́ máa ran ìyẹn sì sàn tó bá dọ̀hùn ní àfà sẹ́ sọ bẹ́ẹ̀ fún wa ni àfà ò ní ẹ má bínú àwa náà gbọ́ lẹ́nu kan ní ẹ̀ ẹ̀ sọ̀kẹ́ kálukú ti bọ́pù ìyẹn sì bọ́pù lẹ́nu lọ́rùn bẹ́ẹ̀ kéèyàn parọ́ mọ́lọ́run àbí kó parọ́ mọ́ta ní òjíṣẹ́ ọlọ́run Allah subhanahu kó dá rárá òun tẹ́ yóò bá nímọ̀ nípa rẹ̀ tó dàbí ní kó dákẹ́ àmọ́ mọ́ mi níwájú àwọn èèyàn níwájú àwọn àlìjẹ̀nú àti níwájú àwọn màláìka anybody tí ó dẹ̀ absent níjọ́ absent níjọ́ yẹn sí wà máa ń aléhà lè hàn ìyí kò sẹ́ni tí ó sọ pé ara o èmi ò dúró láì èmi ò ní jẹ́ èmi ò èmi ò ní ń sapamọ́ àyàwó rò pé bá láì kàwé àrùn pọ̀ àpọ̀ gan èmi ò lọ sapamọ́ sínú òkè kan. <laughs> bó ní ọ̀sán àpamọ́ sí ẹ̀ka sọ́wọ́tò zèrè bára fún mi pé ìlà zúlìzì láti là ọrùn nígbà tí ilẹ̀ bá mì ní ti níní orí gbọ́dọ̀ dò sí orí ilẹ̀ zùlìzì láti là ọrùn zìlìzàlà bẹ́ẹ̀ bá gbẹ́ ilẹ̀ tó bá gbẹ́ ihò tó lọ sápamọ́ sí wàá sọ̀rọ̀ àjẹtìlá ọrùn àtìkọ́là ilẹ̀ ó sì ti tàbí mẹ́ kó sáyè níjọ́ yẹn ọmọ ènìyàn máa ṣe nàdá ah, kò wá sí títà tí wàá lè bọ́ síbà ní ìsinmi ah, kí ni ìṣẹ̀lẹ̀ lónìí. yàwó máa ń ní níjọ́ yẹn ni ilé ó máa sọ fún wa pé à ń tọ́ka lọ́wọ́ wùlẹ́bí à ń tọ́ka kó làṣẹ yìí kí ni ṣe yìí ọba tó bá gbogbo nǹkan sọ̀rọ̀ ní bá wa sọ̀rọ̀ bí a nà bákà mi ò tẹ̀ láṣẹ ìyẹn lónìí o ọlọ́run ọba ìdáná lọ́bákà ọlọ́run rẹ̀ ló sọ fún mi ní òtẹ́ tọ́wọ́ án wàkàrà án àtẹ́yìnà tọ́ ìhì mo fẹ́ mo kọ̀ lónìí kò sí èyàn lè lọ gbẹ́lẹ̀ tí ó máa gọ má bẹ̀lẹ̀ ilé ó ṣe kí ni yóò máa wò àmọ́ tó bá ti jọ yẹn kò sẹ́ni tó lè sá tọ́kílẹ̀sì pé kò sí ibi tẹ́yìn ó sá lọ jọ yẹn kàlá làwàzà ìlà rabbika yawma idil mustaqar.

lọ́rọ̀ yẹn ti ní bá ẹ̀mẹ́jà lọ bẹ̀ torí pé àwọn tó ń produce kìíní yẹn side kan ní produce ẹ̀ side tó ń produce ẹ̀ ajẹ́ pé kìíní yẹn wá láti side tó ń produce ẹ̀ wọ́n ń lo mìíràn wọ́n ń lo ibẹ̀ kọ́ la fẹ́ lọ tó bá dábàá ní wọn bá yẹn nìkan bá ní tẹ́ ẹ máa gbọ́ bọ́ǹbù kankan bóun ló ṣe rí ajẹ́ pé téèyàn máa ń bẹ nínú ìsàlẹ̀ kùtù tó bá gbọ́ bọ́ǹbù yóò ṣe kiri fúnra ẹ̀ ní ó jáde bọ́ọ̀mù ti kínú tàyé tí màláyíkà ìkànnà màláyíkà ọlọ́run bá dẹ́dà tó bá jágbe máyàn lórí ilẹ̀ kò síbi tó lè wà fúnra rẹ̀ yóò mọ̀ forí àtẹsẹ̀ rẹ̀ wá torí pé kò lè sá fàyílà ló fi hàn fi so fàṣọ ìkọ́ máa ń fi sàrà wá ti wà lọ́dún nígbà tó bá fà fèrè tánà fà fèrè ìsọ̀rọ̀ fèrè yóò kàn fà fèrè báyìí pọ́n fàṣọ ìkọ́ gbogbo tí ń bẹ lórí ilẹ̀ àti sábà ó sì kú ẹ̀yà pọ̀lẹ̀ yóò wá sálọ kò sáàyè àti kí àti sá níjọ́ yẹn ọlọ́wọ́ kẹ́ àwọn kan bí ó sì yẹpẹrẹ àwọn kan gẹ́gẹ́ bá fáwọn ẹni kẹsì ti sọ ó ní yóò yẹpẹrẹ àwọn kan níjọ́ yẹn àmọ́ yóò bo àwọn kan láṣìírí níjọ́ yẹn torí pé wọ́n ṣẹ̀ àmọ́ ṣe kí ni wọ́n túbà àwọn wo ni mínà mùmìnì nínú àwọn mùmìnì tó dá ẹ̀ṣẹ̀ kan láyé àmọ́ ti tọrọ àforíjì lórí ẹ̀kú tó kú ọlọ́wọ́ wa pé yá ìbàdí wánu ọlọ́run ó pè sọ́dọ̀ ara ẹ̀ báyìí yóò wá fi hàn pé amẹ́tù kádà yọ̀wù kádà ọ̀sẹ̀ báyìí ní kíni o báyìí orí abóorí òní bẹ́ẹ̀ ni ọlọ́run bá rí kí lọ rò pé wàá ṣe lónìí ìkẹ́ rẹ ó ṣáájú ìbínú rẹ ìkẹ́ rẹ yóò wá lò tán bẹ́ẹ̀ yóò wá ní sọ́ọ̀rí bí mo ṣe bù ọ́ láṣìírí láyé ẹ̀ṣẹ̀ tó ọ̀ṣẹ̀ tó ọtúbá lórí táwọn èèyàn mà láyé bí mo ṣe bù ọ́ láṣìírí láyé ń tọ́ ọtúbá lórí ẹ̀ lónìí náà ń ṣe kíni ń bù ọ́ láṣìírí rẹ̀ máa wà lójẹ́ náà lọ. àmọ́ eléyìí wọ́n yẹ kú lọ àṣàdù àwùlà. wọ́n yẹ kú lọ àṣàdù àwùlà ìlànà àwọn eléyìí ni wọ́n parọ́ lónìí sí ni mi ó máa gbé wọn jìnnà sí kẹrin àti gbogbo alábòsí bí wọn sì jìnnà sí kẹrin wọn lọ́rùn. àlẹ́bí ilẹ̀ sùkúrù ní àǹsọ̀rí ìlà ìwà ẹ̀rù náà àyọ̀yọ̀ òun ọ̀hún ìlà lọ́dún káfíìn. àlẹ́bí ilẹ̀ sùkúrù ní àǹsọ̀rí ìlà àwọn eléyìí wọn ò ṣe wọn ò tún jẹ́ni tí ó ṣe ó ṣe kí ni ó ṣe yẹ̀sùdúnà àṣẹ̀bí ìlà wọ́n ń dí ọ̀nà ọlọ́run tẹ̀fà yẹn wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹ̀sùn dúnà sabilillah gbogbo ọ̀nà táwọn èèyàn ó gbà rí kẹ́ tí wọ́n gbà ránu ọlọ́run tí wọ́n gbà mọ òdodo yẹ̀sùn dúnà sabilillah ohun tí ó kàwọn èèyàn ni wọ́n máa sọ nípa alùsùnà wal jamaa yes yẹ̀sùn dúnà yẹ sabilillah torí pẹ́sìn ní súnà wọ́n wá wá tó dé ẹ̀ máa tẹ̀lé àwọn àmọ́ ẹ̀wọ̀ bí bàbá gbàlagbà àrà ah, àwọn arúgbó súnà ṣẹ́tẹ́ wọ́n tún wá ka ẹ̀sìn yẹn kún ẹ̀sìn àwọn ọ̀dọ́ kò dẹ̀ rí bẹ́ẹ̀ àwọn bàbá wa tàná náà àdúrà tí wọ́n máa ṣe ni pé ọlọ́run bá rẹ bídí àṣetánì lẹ̀ bá ṣe kíni bá gbé súnà òun sí ọlága òun súnà ẹ̀ náà mìíràn àwọn èèyàn wa máa tó bá ti rí èèyàn kan tó fẹ́ máa ṣẹ̀sìn àbúfẹ́ gbàgbọ́ yé ó kàn wọ́n kàn fẹ́ rí pé ọ̀rọ̀ yẹn fẹ́ yé e torí pé ọ̀pọ̀ ọ̀rọ̀ òye tábàrí ọ̀rọ̀ fẹ́ yéèyàn yẹsùn júnà wọ́n á ní ìwọ ah, lọ́wọ́ afẹ́ máa ṣe wọ́n ló sọ̀rọ̀ rẹ̀ ní sàlámà lẹ́kùn. na yẹ bùbú náà wọ́n wà kan wà ká àti ńtàdábì nsọ àwọn èèyàn kà pé bóyá ọ̀nà tí ò lè jẹ́ ìyẹn ni pé wọ́n kà kó pé ọ̀nà kan tó dẹ́ pé kì í sọ ọ̀nà kan tó bá ìgbà yìí mu gbà ọ̀ṣọ́ ayé ò sí lò bó ṣe ń lò yẹn kí mo pè é àwọn ọmọ rí rí pé ayé ò sí lò bó ṣe kíni bó ṣe ń pé kò ní jẹ́ kó ga kò ní jẹ́ káwọn ọ̀nà kàwé kò ní káwọn tó máa ń ṣe ọ̀hún kàwé àwọn òpin ìwé wo ni òun kà kéèsì fọ̀dáùsà àmàṣá sí àmàṣá kì í ṣe gbogbo ìwé wọlé kí ló ṣe ó páàsì kíni ẹ̀sáàmù rẹ̀ tó níìtì ó dẹ̀ confam ó dẹ̀ páàsì iṣẹ́ yẹn ó dẹ̀ ti ẹ̀tẹ́ẹ̀tù tí wọ́n ṣe kíni wọ́n fún certificate tí wọ́n dẹ̀ kọ́ọ̀lẹ̀ síbà àbí wọ̀lẹ́kì yẹ̀bùbù náà ìwà ẹ̀jẹ̀ àwọn àwọn kan wá rí rí pé sẹ́rù pé èèyàn ló máa ṣe bí ṣe ń ṣe yẹn kẹrù kó wá lè kò lè wà relevant so ìyẹn ni pé wọn ò fẹ́ jẹ́ káwọn èèyàn ṣe kí ni kí n ó sẹ́sìn Allah. Gbogbo ẹni tẹ́ bá ti wá rí tí máa ń ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ á ìrọ̀tì hàn wọn ò gbà péjọ́ àlèkí àmọ́ ń bẹ torí pé téèyàn bá ti yọ ẹ̀sìn kó lọ́rọ̀ ààrẹ kò gbà kó wọ́n ṣe kí ni kó pàdé Ọlọ́run torí pé tí wọ́n fẹ́ sọ fún wa wọ́n máa ń pè wọn kan ní àlìmàníyà àwọn free thinkers èròǹgbà àwọn ìròrí tí wọ́n ní pé they want to separate ẹ̀sìn láàrin kí ni kò lára ayé ìyẹn ni pé kò sí ònàkà fárkù bẹ́ẹ̀nà dín wà dáwọ̀lá fárkù wọ́n fẹ́ sòpinyà láàrin ẹ̀ so eré tí wọ́n bá sá wọn tó bá ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìsẹ̀mí ayé wọn ò ẹja yọ tí kí ni ẹ̀sìn kúrò torí wọ́n bí ní pé ẹ̀sìn máa ń jẹ́ kéèyàn backward nínú òrì tiwọn ẹ̀sìn kọ́ ẹni tó bá lẹ́sìn ló fa ìfàsẹ́yìn bá mùsùlùmí ẹni kò mọ títí àwọn ọmọ ń lórí bẹ́ẹ̀ ìròrí yẹn pọ̀ lọ́dọ̀ àwọn mùsẹ́ṣíríkì àwọn wo ni àwọn orientalist ni wọ́n ní ìròrí yẹn pẹ̀lú tó ń kó backward bá ta ló sọ bẹ́ẹ̀ pé ń kó backward sáàdà dúnìyà al-islam wal-muslimun fi kùrúnì mùtàfàdọ́là islam àti mùsùlùmí wọ́n ti ṣáájú ayé àwọn gan ni wọ́n lọ ọ̀làjú àwa la ní ọ̀làjú àkọ́kọ́ tó kọ́kọ́ wá débọ̀ mẹ́rin wọn ò kọ́ kankan ìmọ̀kan tó ní í pẹ̀lú sáyẹ́nsì ìlà wàsára kúrú fi kútùbù mùsùlùmí àti kó jẹ́ pé wọ́n jí ìmọ̀ yẹn nínú kíni o nínú tíra mùsùlùmí ẹ̀sán kékeré ti fún wa lórí ẹ̀ ẹni tó bá lọ ka ìtàn Spain ìtàkìrì o ìtàn Spain Kurtuba ó wo how many century ní Islam fi rúùlù Kurtuba Kurtuba nìkan wọn kọ tó fi rúùlù ti ń jẹ Europe ní Spain of today ti ń jẹ Kurtuba lánàá wọ́n ti ń sọ Lárúbáwá gbogbo tí wọ́n ń kọ sọ pírẹsìn ni owó ṣe gbá ni owó ṣàlọ ni inú bò inú tíra Islam gánà pè ní tíra Islam alukur'an àti kíni àti sunna àlẹ́wà Muhammad so kò sí ìmọ̀ kan ọ̀làjú kan tó jẹ́ pé Islam ò ṣe kíni tí ó sọ̀rọ̀ rẹ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ geology kí ló pé geology ìmọ̀ ohun tí ń bẹ lábẹ́ ilẹ̀ nature ilẹ̀ oníranran òkè òkúta ẹ padà lọ sínú bó sínú alukur'an tẹ́ bá lọ wo the ilmu geology yà or science in the old Quran tí bàbá wa Mustapha Zaglul tó máa ń ṣe nínú Prince TV ẹ tó bá máa ń wò Peace TV ẹ lọ wò dáadáa Mustapha Zaglul ọmọ Egypt ni always based on science and the in the old Quran ibẹ̀ láti rí pé a ah, ẹ̀ gbọ́ kò sí nǹkan kan náà ibi tá a ti lọ ní pé wọ́n yẹ mùgú náà rí wájà wọ́n wàá máa sọ fáwọn yẹn pé lánàá náà ló ti sọ bẹ́ẹ̀ o pé ọ̀nà iná ìṣọ́nà tó dá ọ̀nà tí ò sí rìn ní. wàá mú ní àlọ́kì òǹkà òun. èèyàn kan ò sì ní máa sọ bẹ́ẹ̀ bí ò jẹ́ tó ṣàì mú orí kò gbà rí pọ́jọ́ kan yìí bẹ́ẹ̀. ó yẹ kó mà pé àtìwé àtìgbà àtàyé tó bá lò láyé oníkóṣe ó ṣe Islam. أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم وما كان لهم wọn ò lè ká ọlọ́run lágara lórí ilẹ̀ o ìyẹn ni pé wọn ò lè sá mọ́ ọlọ́run lọ́wọ́ ìyẹn ni pé wọn ò tóbi wọn ò gàǹgà ká gbóngbó débi pé ẹni tọ́lọ́run lè mú ọlọ́run ní kápá wọn ulaika lam yakunu mu'jizina fil ard wa ma kana lahum min duni llahi min duni llahi min awliya bẹ́ẹ̀ ni títí ọlọ́run bá wá dé wọn ò ní ẹni tó lè sànú wọn tó lè gbà wọn lẹ́lẹ̀ wọn ò ní yàtọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run wọn ò ní gbogbo eré tí ìjọba kèfèrí lórílẹ̀ ayé wo lè máa ṣe kò rábàáyọ kúrò nínú Islam gbogbo eré tó wo lè máa sá wọ́n ní eré àsákù ọmọ ẹdun eré orí igi àsákù kìíní ọmọ ẹdun àsìkò ọmọ ẹdun ni ẹ̀wọ̀n gbogbo eré yẹn pátápátá eré kéré ni eré ọmọdé ni pé ìjọba kèfèrí kan ó wá rò kó ń lè sáré kan ó lè sáré yẹn kọjá ọlọ́ọ̀bá rẹ̀dà bẹ́ẹ̀ lọ́lọ́run kápẹ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kò ní jẹ́ bí Islam ṣe ń grow ọ̀rọ̀ ọlọ́run òdodo bó ṣe ń grow láyé lónìí kò ní jẹ́ bẹ́ẹ̀ Islam èèyàn mẹ́ta Islam ẹ Imume nàìjíríà wa àti ibi tí àfa wa Yusuf Adépọ̀jù ọlọ́ọ̀bá sàlékò tọ́sọ́nà àti ìsọ rẹ̀ fún tó ti wọ́n ti lọ bí lẹ́kítọ̀rì tí ó pẹ́ just of tẹ́yà twenty two hundred wọ́n ṣe kan lọ́sùn Ondo yẹn two hundred gba Islam Yusuf Estes ọmọ Amẹ́ríkà ni ọmọ Canada ni ti ṣe hall tẹ́yà two thousand plus Islam. so wọ́n fàdé ní court wọ́n ní kí Zaki Mike ọlọ́mọ àṣàlékún tọ́sọ́nà àti sọ fún bàbá yẹn náà wọ́n ṣẹlẹ̀ ní pé ẹ wá o ẹ má jò wọ Europe mọ́ láti wá sí kí ni láti wá sí lecture wọ́n kò lé tí o bá wá wọlé kọ́ àlè Islam kọ́ọ̀tì wọ́n dẹ̀ wọ́n fi ọkọ̀ Islam ní kí ni ó ń bọ̀ torí pé ń bọ̀ yẹn kì í ṣe pé pọ̀ láti ta nínú olóòtú dìde nínú ilé. يريدون ليطفئوا نور الله ويأبى الله إلا أن يتم نوره kò sí bẹ́sẹ̀ wọ́n lè ṣe tó wọn ò lè ká ọlọ́run lágara bẹ́ẹ̀ ni wọn ò láláràn sí tó yàtọ̀ sẹ́yìn ọlọ́run náà mi dùn nílá. bímúdú nílá ní àwòyá yùdọ̀ àfúnáhùn mọ̀lá àdáyé. yùdọ̀ àfúnáhùn mọ̀lá àdáyé ọlọ́run bá dẹ́ ẹni tó bá ti jọ yẹn yòòbọ̀ àfúláhùn ọ̀là àdá àlọ́pọ̀ ìyá wọn àdọ́rù rẹ̀ àdìgí torí pé wọ́n mọ̀ òdodo wọ́n ti kí ni wọ́n ló máa ń ẹrú pọ̀ lọ́mọ bà wá púpọ̀ tọ́rọ̀ bá débi ọ̀ẹ̀sùn dúnà ń sẹ́rí rẹ̀ náà sọye kárẹ́ nìkan kó pera rẹ̀ ní mùsùlùmí ó jẹ́ kó làábàá ń bi tí ó sì máa ta ko ọ̀rọ̀ kí ọ̀rọ̀ ẹ̀sìn ó lé pọ̀ o tọ́rọ̀ ò bá yéèyàn kó kó ń bẹ́ o kí mo pè tọrọ ò bá yé yẹn kó tẹ́kí ni kó kú òun bẹ́ẹ̀ o ó sì gba fún tí ò bá lè kú o kó tẹ́kí ni kó dákẹ́ ẹnu ẹ o kó má bàa jẹ́ pé yòó dọ́ àpò làwọn mú làǹdà kọ́lọ̀ mọ́sẹ̀ ya rẹ̀ ní ìlọ́po mélòó ìlọ́po méjì kò ṣe kò jẹ́ni tí ó ṣe ó ṣe kí ni kò ṣe torí wọn fi wọn ṣe reference wọn na irú kí wọn wá lọ yẹn ah tèmi Mr. kininu Mr. Ahmed ẹ tèmi Mr. kininu yẹn ah wá lọ́gbà pé Islam wo ni wọ́n ń ṣe ń jẹun tí mr kini bá yọ mọ́bẹ̀ yọ síbi gbogbo ayé òsè nínú àwọn tí wọn kò ńlá wọn bá wọn fojú ẹ̀sìn ìbólẹ̀ síbẹ̀ sì ti sọ fún wa ni ẹ wọ́n sọ fún dẹ́kẹ̀ bí ni pé ntọ́ ń ṣe ìgbolo ti rí ẹ̀hẹ́n that's good and fine kó lọ á tún gbolo ara rẹ̀ fún nǹkan tún sọ ọ̀nà kejì ẹ̀ tẹ̀lé pé mú ẹ̀rí wá nínú tó ń ṣe kí ni o mo tó ń ṣe mo fẹ́ lọ kírun kọ́dà ó ti dẹ́gbẹ́ ọ̀lọ́fẹ́ mr abdullahi ti wá bí láti ibi ọdún mi márùn ún wọn ò fẹ́ sọ máa bá àwọn lọ́nkì wọn ah, mr abdullahi ọmọ ti ń ṣe mi ẹ mọ̀ pé gbogbo sẹ́tì ń ṣe láti ibi ọdún mi márùn kò lè sí báríkà nú ẹ̀ ọwọ́ àti a kò lè sí báríkà ń bẹ̀ tó gbogbo ẹni bá ti gbèrò ńlẹ̀ ẹ̀lẹ̀ tí o kì báríkà ò lè sínú sẹ̀mí ayé rẹ̀ ẹtìgẹ́t ọwà nítorí kíni ọwà ní alukurani wa ló sọ fún wa pé akíìmù sọlá wàá tún ó ní hàfíìmù alẹ́ sọlá wàá ó ní ká máa sọ ó ní ká máa ní kíni ká máa sọ ìrun tó bá dẹ́rẹ́ bẹ́ẹ̀ tí kò sígbà tó lè kí ọ̀nà à ìgbà tí ìlè kí wà. sọtí kìtà náà wọ́n ti fàlà sí ọ̀nà ẹ̀bẹ̀ táwọn sì fò kàn à kódà wọn ní ta bá wà lójú ogun níbi tí ìdá ti ń gé ọrùn ti ń gé ẹsẹ̀ wọ́n ní ká ní kíni ká kírun àtẹ̀bára rẹ̀ gbọ́dọ̀ gbálẹ̀ mẹ́ta eléyìí mọ̀ ti ń ṣe láti gbọ́dọ̀ mọ̀ bá ń ṣe kí ni bá ń ṣe just of recent ọ̀kan náà máa yà á pè wá pé wọ́n sọ fáwọn níbi iṣẹ́ àwọn yẹ̀sùdúnà àzẹ̀lẹ̀lá tẹ́lẹ̀ wá dún ọlọ́run àmàbí rò kí wọ́n sọ fún àwọn níbi iṣẹ́ àwọn yìí pé gbogbo àwọn bíi mẹ́ta àwọn mẹ́rin kan tán wà níbi iṣẹ́ yẹn ọ̀la ó ń fi ń pè òní tí mò ń fi àyè àtọ̀ ọlọ́run táǹkà yìí tí mò ń fi bẹ ọlọ́run bá dẹ́ra ìrànlọ́ba tó máa ń lànà tó máa ń sílà láàlè fún yàn níbi tí òòrùn bá ń ṣínà ọ̀nà láàlè fún wa. tó bá kó níbi tí wọ́n padà conclude ẹ̀ sí nìyẹn ó mọ̀ wọ́n ó mọ ayé wọn wà má mi dá bẹ̀tí ilá àlọ́lọ́ ìrísù àwàyá ẹ̀yà mùsàlọ́rọ́ àwa mùsàlọ́rọ́. ibi tí wọ́n máa bẹ ọmọ bọ́ sí sílẹ̀kùn àrísìkì ìrẹ́lọ́ba tó dá wọn ìrẹ́lọ́ba tó ní ìnàlá àhúwà rọ̀zák ìrànlọ́ba tó máa ràn bá ń ràn wọ́n lọ́rọ̀ tó lóore jù bẹ́ẹ̀ lọ torí pé ó lè pọ̀ ká ní ẹgbọ́ o ọ̀rọ̀ sátidé mo ń sọ fún wa o wọ́n dẹ̀ tẹ́sí wọn ní sáọ̀dẹ̀ tó lọ yìí sábtì wípé mánde o òun ni deadline tá a fún yín o ọ̀npọ̀ni deadline wọn ni wọ́n fún yín wọ́n lè gbọ́dọ̀ wá bisẹ́ abẹ́kẹ́ pa àgbẹ̀yìn kó máa dán kúrúkúrúkúrú ah, mo ní àbúyá fẹ́ kẹ́ ẹ tírìmù rẹ̀ ní rárá o wọ́n náà fẹ́ kó ṣe kí ni kó máa dán ha mo ní dókítà ní ní àbí kí ni sẹ́ yín àbọ̀ ọlọ́pàá tó bá jẹ́ ọlọ́pàá gan náà á sọ pé ọlọ́pàá Nàìjíríà wọn ò rí orírò náà tẹ́lẹ̀ káwọn lè fi rún mọ́lẹ̀ sàn fún wa bẹ̀tì lásàbùsẹ̀rí àti báwọn SARS tí wọ́n bára jẹ́ kí ni tí wọ́n fún wọn láàyè kan fílẹ̀ sí o torí wọ́n ṣe kí ni wọ́n ń bọ̀ wọ́n ṣe kí ni wọ́n ń bọ̀ ọlọ́pàá Saudi Arabia àtàwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n ṣiṣẹ́ ọdún wọ́n ṣe ń ṣe irun màkọ́ ni wọ́n fi mú yẹn o kò lè di sọ́ọ̀bù yẹn ó yẹ wa ẹlẹ́ẹ̀kejì àdámọ́ ọkùnrin mi kò ní kò dẹ̀ ní í ṣe pẹ̀lú ìmọ́tótó torí pọ́nà tí bacteria àti infections lè gbà wọ ibi téèyàn bá wà ó ṣe kí ni ó pọ̀ ọwọ́ bẹ́ẹ̀ bá wá lọ́wọ́ ẹni ó fi nǹkan bó kí ni ó fi bẹ́ẹ̀ nu ló bá tán torí kí wọ́n ṣiṣẹ́ ń lè ṣe òróró ẹ̀yin ló sọ pé kí á ọmọ ìyá ìwà ìdásọ̀ pé ń sunkún lórí fóònù ó ní ha imam wàhálà ti dé kí ni ká ṣe à èmi náà wá gbéra mi yẹ̀wò pé kí làá wà sí báyìí mo wá jókòó mo wá ronú wọ́n wà lórí láì wọ́n ní kíláàsì gan mo wá ń bẹ̀rẹ̀ sí ń ronú ara mi kódà tá a bá ní iṣẹ́ tán iṣẹ́ ló dẹ̀ tán ìgbésẹ̀ náà yóò ṣe kí ni kò tán ìkẹ́ ọmọnìyàn ló tán kì í ṣe ìkẹ́ Allah ni subhanahu wa ta'ala ó ní bẹ́ẹ̀ ni bá a méjì tilẹ̀ ti rí náà nìyẹn lábàá mọ́ mo ní ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ wà lọ́bi lónìí Monday ẹ wà lọ sọ fún wa pé a nílé fa ẹ fún wa níwèé tá a lè ṣe kí ni tá a lè kọ ẹ fún wa kwérì ká ṣe kí ni káńsà rẹ ibi tí o bá ti sí òríyàtò ráàyè òríyàtì ráàyè that means individual freedom tí o bá ti sí freedom ẹ mọ̀ wípé ẹ̀sìn ìbáàdùn kẹrù mú a ṣe and slavery indirectly ni wọ́n pè é fẹ́ frustrate wa kò sí dápẹ́ ní religion tolerance ń bẹ̀rẹ̀ nìyẹn ó ṣe wa bí tá a ti lọ gẹ́ni wípé mo wá ní àwọn ọ̀gá yín ṣé mùsùlùmí kankan ò sí nílé iṣẹ́ yẹn ni ó ní wọ́n wà wọn mọ tí wọ́n ń ṣe wọ́n yẹ sọ dúnà àṣẹ wọ́n yẹ gbogbo náà á ṣe wáyà. وهم بالآخرة هم كافرون أولئك أولئك لم يكونوا معجزين في الأرض àwọn èèyàn rò pé ọlọ́run lè má wọn lórí ilẹ̀ ni yóò sì mú wọn o lam yakunu mu'jizina fil ard wọn ò ní kápá kan Ìjọ tí wọ́n aláàbá dé, mo lẹ́lómi ìtàn lára rẹ̀ sí wọn. Tó yàtọ̀ sí kiri, Allah. Àmọ́ tó bá wá bá ọlọ́run jọ àlè wọn. Màkánù yastati'una sam'a wa màkánù yubsirun. bá ti ń ka ọlọ́run fún wa, wọn ò gbọ́ wọ́n ti ka òdodo ọ̀rọ̀ Ọlọ́run fún wa wọ́n àjẹni tó gbọ́ wọ́n sì létí wà máa kẹ́rù wọ́n sì rí mẹ́ náà tẹ́lẹ̀ àmọ́ gbà tí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àmì Ọlọ́run ọba dẹ́dà wọn ò ṣe kí ni wọn ò rí torí pé nurul basira ìmálẹ̀ ojú tẹ̀yẹ̀ máa fi ròdòdò sí lójú wọn ìmálẹ̀ ọkàn tẹ̀yẹ̀ máa fi ròdòdò kò sí kí ni kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú kò fi rí náà bẹ́ẹ̀ wọn wọ́n létí wọn àti kíni wọ́n wọn gbọ́rọ̀ wọ́n ń gbọ́rọ̀ o àmọ́ ọ̀làyé kàkálà àmì balẹ̀ àtọ́ làǹdọ̀ sẹ́ẹ̀mọ̀ pé ẹranko ewúrẹ́ náà gbọ́ òun náà ti àwọn tó jẹ ẹranko lọ torí bẹ́ẹ̀ bá báyìí a máa ti kíni gbọ́ gbà mí tẹ bá wọn ò dá òdodo rárá tó lórí ẹ̀ kó lórí káyà tí mo mú wá yẹn mo kàn fi ṣe júmọ́lá tó ẹsẹ̀ ọ̀bíyà wà ṣáhìdì wákẹ́ àti ẹ̀rí tó jẹ́ present evidence lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn á rò pé ṣé kádàrú gbà sí ọ̀rọ̀ yẹn ní ní àbíkó ló ṣe jẹ́ tẹ́ fi kí wọ́n mọ̀ fà so ló ti kìtìkìtì fẹ́ dáhùn rẹ̀ torí pé àwọn èèyàn mí náà ń gbọ́ wa tí wọ́n sì máa ń gbọ́ wa wọ́n mọ̀ gbọ́ wa buy directly ní dawanigeria.com online wọ́n stream ẹ̀ bá a ṣe ń ṣe yìí. ó dẹ̀ rọrùn láago mẹ́sàn-án àbọ̀ káwọn èèyàn máa gbọ́ lórí kíni amúni ẹ̀fẹ̀ ṣe mọ̀ wọ́n á máa rò pé why. sóti yẹ kó lè àtù wọ́n tún wá ju áfíríkà mẹ́rin wá wá àwùlẹ̀ tètè ṣe kíni àtètè kẹ́rin ẹ̀ka lẹ̀ sí fẹ́ni tí ó bá gbọ́. اللحية حلق اللحية حرام هكذا قال كتب الفقهاء في كل مذاهب gbogbo mọ́sí àbíbẹ́yìn ọba máa pátápátá owó olè ti kéwù máàlìkì là ń tẹ̀lé àbí mọ́sí àbíbẹ́ máàlìkì وقد جاء نص عن مالك على حرمة حلق اللحية násù wa látọ̀dọ̀ mọ́ mẹ́lìkì pé èèwọ̀ ni kéèyàn ṣe kí ni ọkùnrin kó fárun àgbẹ̀ wàkàdá àyíká mazhab Abi Hanifa wa Shafi'i wa Ahmad bin Hanbal ẹ̀rí tí wọ́n dàgbó lórí ẹ̀ ó ní hadithu sahih alladhi jaa bi riwayatin muta'addida ó wà ní different narration different sentence words ló fi wá táwọn ẹgbẹ́ Muhammad sọ fún wa yìí pé. jùsù ṣàwárí jùsù ṣàwárí wọ́n ní gẹ́túbọ̀ mú gẹ́túbọ̀ wáṣù léyà wá dá àgbọ̀n sí afáwa abdulsahatulẹ̀ òwe ní àdámọ̀lọ́wọ́ ayágbọ̀ wọ̀rọ̀ a bàbá ní àwọn síláàbù tó wá kì í sọ̀rọ̀ nìkan nìyẹn ó ní bàbá ní jùsù ṣàwárí wọ́tòrò kò lè ha ó lè ní jùṣù ṣàwárí wárùkù àlè ha wà fi ní wà yàtí jùṣù ṣàwárí wà fún lè ha gbogbo sentence yẹn wọ́ọ̀dù yẹn pátápátá statement command statement ni wàlà amòrò wọn na nfi ìlú àlùkùjù láwùsùn yẹn lẹ́nu túmọ̀ pé ọ̀ràn yẹn ni tó bá jọ́ra yẹn mọ̀ntàràkà amọ̀ràn yóò á kọ́ bá lè gbogbo ẹni bá fi àṣẹ kalẹ̀ yóò ti kí ni yóò jìyà àwọn ẹlẹ́dẹ̀kejì níparí hadith yẹn ó ní jùsù ṣàwárí wàhùlìhà ẹ wàhálìfù àlùmẹ̀jùs náà ó ní ẹtún mo fẹ́ kẹ́ ẹ yapa àwọn kí ni àwọn asinà. àwọn ẹ̀rí rẹ̀ pọ̀ jùlọ al Musa aleyhisalaam àti ọmọ ìyá rẹ̀ tání àrùn nígbà tánábì Musa lọ sí òkè túrì síná tó lọ bọ́lọ́run rẹ̀ sọ̀rọ̀ nígbà tó dé ó rí wípé àwọn bàbá ẹ̀jìlá wọ́n ti ń sin ògìlègbè màálù ó wá kọjú sí ọmọ ìyá rẹ̀. ń gbà ànábì Musa padà dé ó wá lẹ́nu tí ń bínú. ọ̀rọ̀ náà wọn tùrú ní ilé ìrùdá bí. ó wá dojú kọ ọmọ ya rẹ̀ àárún àti ọgbúrú lẹ́nu téèyàn máa téèyàn máa fi sọlé tí a máa fi rólé irú àrólé wo ni tiẹ̀ yìí. àárín máa ń rọrọ bí wọn. wàhálà wàhálà wàhálà ìrànlẹ́ ìyẹ̀dùn. nígbà tó bá wọn tó bínú sí onígbẹ́wọ́n sìn òkèlè bẹ́ẹ̀ màlúù oníṣìkìlódé nǹkan ju ọ̀rọ̀ àṣẹ ọlọ́run ọba yín ṣé mo ti wá pẹ́ tó bẹ́ẹ̀ náà ni ó ju wàhálà tó gbé kalẹ̀ ẹ́. wàá sọ̀rọ̀ àbíwá sí àhí ìyọ̀jú ru ilẹ̀ yìí ó wá gbá irun orí ọmọ ìyá rẹ̀ ìyọ̀jú ru jẹ́rọ̀rà kò fà báyìí. قال لهم إن القوم اتبعوني وكانوا يقتلونني. أنا هارون عليه السلام ó ní ọmọ ìyá mi à látàkùnkù ó máa wọ́n lágbára jù mí lọ kódà wọ́n fẹ́ pa mí sọ fún wa. ó wá ní. wọ́n á mú ọkùnrin láti ìbára àkóso ní àdá. má jẹ́ kọ́tà ó yọ̀ wá o. wọ́n á tẹ̀lé àyè máa ń kọ́

àti gbogbo àgbà máa mi àmìyà adẹ́pẹ́ súnà àwọn àmì ọlọ́dún tó kíni tó ṣáájú ní gbogbo ẹ̀ àtàwọn ọjọ́ wọn jésù ọmọ Maria alayhi salam òun gan fọ́tò tá rí bá àti ẹ̀mà tó Nkọ. nǹkan òun náà tó kíni o ó fi wọn àgbà kalẹ̀ àtẹ̀mọ̀ pé eléyìí sọ̀rọ̀ ọ̀rọ̀ tí gbogbo wa náà rí ni bá àti ẹ̀rọ ti ń pè kí àlẹ́ ọjọ́ ẹjọ́ ẹ má èmi la lò tó ti tẹ́yẹ̀ ní hadith ló ń wá la kàlẹ́ kan yẹn á ní irú ẹni bẹ́ẹ̀ ti ó ní wà má àtà kúmù rasul pákínì ń bí òjíṣẹ́ bá mú wá fún yín ẹsẹ̀ kí ni mú wà má wà má nà á á ní

ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ kan lónìí tí wọ́n ń ṣiṣẹ́ ibi àánà wà ní kankan míì tán ṣe ń sìn wọ́n fi wọn àpọ́nlẹ̀lẹ̀ àwa arọ́bì kan àrà àwọn kan tí wọ́n ṣe kíni tí wọ́n challenge wọn pé àà ah, ah, èwo la tún gbé dé yìí àmọ́ tó bá ti jẹ́ pé ẹ̀sìn ni àwọn èèyàn ṣe kíni wọ́n gbógun tì ẹ lọ wọ́ọ̀tì ẹ̀ dáadáa gbogbo big boys ń ṣe pátápátá ipò àwọn akọrin àwọn akéwòkè àwọn máa kọrin gbogbo wọn ni wọ́n ṣe kí ni o tó ọmọ ẹlòmíì wá ń fi wọn àgbálẹ̀ nú ọ̀dọ́ ń sìn torí pé ó kọ́ síta ní o àkọrin ìyẹn ò lè gba aládá lórí ẹ̀kú tí tẹ̀lé òsìn ọlọ́run yóò padà láti tẹ̀lé òfin ọlọ́run pé àṣẹ ọba adẹ́dá ni ìlàyìíká ìbọ́ àfọwọ́lá ọmọlá aláàbò. ìlàyìíká ìbọ́ àfọwọ́lá ọmọlá aláàbò. ما كانوا يستطيعون سمعا ما كانوا يستطيعون سمعا سمعا وما كانوا يبصرون أولئك الذين أولئك الذين خسروا أنفسهم gbogbo àwọn tí kò bá gbọ́rọ̀ ọlọ́run yẹn alùpàdé ni xọ́sì mú àǹfùsà wọ́n sófo ẹ̀mí ara wọn ọlọ́mọdé asófo ẹ̀mí ara wa fẹ́ẹ̀mù báwo yẹn ló ń ṣe bẹ́ẹ̀ tí ó kà wéṣì láì bẹ̀. bẹ̀tọ́ máa ń sometimes tẹ́yàn bá nájà bá ti wéṣì láì yóò wọ̀ náà ẹ má jà tó fún un rọ̀bẹ́rẹ́ mọ́. tẹ́wọ̀n kí ni tó bá ti wéṣì láì bẹ̀ yóò ṣe kí ni yóò wọ̀ náà ẹni kílẹ̀ rí wa lórí ẹ̀. ẹ̀rí ibẹ̀ ni wípé èèwọ̀ ni kéèyàn parẹ̀ àbí kó fọwọ́ ara rẹ̀ sí kí ni fa tòrọ alukurani sọ fún apẹ kọlá tó lè kó bi àyèdí fún ilà tààlù ẹ má fọwọ́ ara yín fà parun sọlọ wọn kìlọ̀ fún apẹ gbogbo ẹni tí o bá ti gbọ́ á sì wú àǹfò sàlù ó fẹ́ sún pẹ̀mí ara ẹ̀ nìyẹn. wàgọ́lá àyùhùn àwọn tí wọ́n lè ń pè mọ́lọ́run nígbà yẹn gọ́lá àyùhùn wọn ò ní rí wọn àwọn tí wọ́n ń pè lálánà ṣe níjọ́ yẹn tó bá dojú àlèkè àmà dọ́là ni wọ́n ṣàfẹ́kù wọn onírúwà nírèèyàn kankan tí ó gbà wọn lẹ àbí tí ó sì tẹ wọn. máa kánú ìyàtọ̀rù gbogbo àdáparọ́ tí wọ́n pa mọ́nà ọlọ́run ló sọ báyìí ọlọ́run ló ní gbá àtàwọn tí wọ́n mú òdodo tí wọ́n tẹ́lẹ̀ ń bẹ́nu àwọn tí wọ́n fún tìlà ṣáájú wa tó dodo hàn sí wọn bẹ́wọ́n ṣe kí ni wọ́n tẹ́lẹ̀ wọ́n ni òdodo ni bẹ́wọ́n rò pé àti ṣé àti wá gbọ́nà yẹn ó lè ba láyé àbí sẹ́ kó lè ba tẹ́ ẹ bá dárí kí á mọ̀ só lè ba kó lè ba wọ́n láì wí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ <laughs> ẹ dákun tó hàn sí mi ni o èmi rò pé ọ̀nà yìí ó yẹ kí o tó tù dáadáa bẹ́ẹ̀ ayé àti wá wí ní sọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ ni wọ́n wá múra lórí ayélujára alàlá ìkẹ́bíbà wọ́n wá ń pàpè mọ́ra kí ni o. mọ́nà àpèmọ́ra arọ́ mọ́nà so ti àwọn wọn kílẹ̀mù prophet wood wọn kílẹ̀mù òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán wọn níṣẹ́ wọn kílẹ̀mù messenger wood pé ọlọ́run wọn ọlọ́run rẹ̀ ṣe kò sí bẹ́ẹ̀ fún wọn àwọn yẹn kílẹ̀mù ẹni ọlọ́run ẹlẹ́rìí ọlọ́run sọ fún mi lálẹ́ àná ọlọ́run ní kí n sọ fún yín wípé a ah, ó dàtà ẹ̀ tí ì jí o mo ṣú ọ̀fẹ́ ẹ̀ tí ì jí ẹ padà kẹ́lọ́ tútù màkàrún yọ̀fẹ̀rù torí pé ń sàdápa rọ́mọ́lọ́run àti nínú àwọn tẹ́tẹ̀rẹ́ àwọn mùsùlùmí àtàwọn ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní ṣe sọ fún yín pé kí ni so ó kì í sànábì ọlọ́run kò sànábì mi lẹ́yìn àǹtani anábọ̀ Muhammad ẹni bá jẹ́ ànábì àbójójúṣe ọlọ́run lọ́lọ́run máa ń ṣe kí ni o nínú bá sọ̀rọ̀ kò dẹ̀ sí ìbánisọ̀rọ̀ mọ́ yàtọ̀ sí kíni alukur'an àti sunna anabiwa muhammed náà. أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون لا جرم أنهم في الآخرة هم الأحسنون. لا جرم kò sí èméjì o haqqun lódodo làjàrọ̀nà kò sí kíni òdodo ni kò sí nǹkan míì lẹ́yìn rẹ̀ òdodo ni. Ánàmù ìlà àjọ tí wọ́n là ń sẹ́wọ̀n. Àwọn tá à ń sọ yìí tó ti yé fìlà áṣírọ̀ tán bá dé ń jó àlè kíámù gbogbo táwọn lè kójọ láyé gbogbo táwọn ṣe kíni táwọn lè kójọ láyé ó àṣàrù àwọn ni wọ́n pò fojú. قل هل أعمالا سورة الكعب قل لي sẹ́kì في ميرو rò pẹ̀lú ẹni ṣòfò الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا. wọ́n ti lú sísẹ́ yẹn látàyé torí pé wò sísẹ́ yẹn níbàámu pẹ̀lú tọ́lọ́ àti kíni àti ìjíṣẹ́ rẹ̀ mo ti máa gbẹ́kẹ̀ dọ́là ó mílíọ̀nù nìyẹn dọ́là sáàyò hùn látàyé ni lẹ́ látàyé ni wọ́n ti mí sísẹ́ yẹn. wọ́n yà sàmúlá náà yóò sì lọ́ra sùnmọ́. ẹ pọ́blẹ́mù tá a kó bàbí ìgbà tá a bá fẹ́ ṣèjọsìn òun ni kéèyàn máa ṣiṣẹ́ kan kó rò pé iṣẹ́ yẹn ṣe kí ni iṣẹ́ yẹn dáa kì í jẹ́ ìwọ tètè fẹ́ pro ẹni bá dẹ́fẹ́ káńsìlì tẹ́lẹ̀ ó ti mọ̀ pé kèfèrí lò ó mọ̀ pé kò sí àbáyọ àmẹ́lẹ́ yìí òun rò pàdáyọ ó wọ́n rò pé sẹ́yìn dá yasabuna anahun yóò rò pé sẹ́tọ̀ ń ṣe iṣẹ́ tó dáa ni. ọ̀la ìkànnì ní ó láwọn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ wọ́n ti kí ni wọ́n ṣe kèfèrí sí Allah subhanahu wa ta'ala àwọn àmì ọ̀rọ̀ ọlọ́run wọ́n ṣe kèfèrí sí àti pé wọn ò gbà páwọn pàdé ọlọ́run bá bẹ́ẹ̀ bá ìyẹn tí wọ́n bá pàdé ọlọ́run ọ̀rọ̀ ẹni tí kò ń parọ́ mẹ́yìn tí bá pàdé rẹ̀ kìnnìkìnnì sọ fún un torí ẹ̀ ló fà tó jẹ́ wípé àwọn salaf daiman fi hirsi shadid wa fil muraqabati shadida lórí pé wọ́n ìfẹ́ sọ tí kí ni o ń tà nàbí ò bá sọ àbí tọ́lọ́run ò sọ wọ́n máa ń rò pé káì ẹ̀sìn ni ń táwọn fi ń sin ọlọ́run ọba àwọn ni táwọn bá dọ́dọ̀ ọlọ́run kí káwọn sọ fọlọ́run ó rọrùn táwọn bá dáyé pé mo sọ báyìí ah, ẹ̀mẹ́bìnrin tí mo sọ lánàá yẹ pé kò rí bẹ́ẹ̀ o bẹ̀tẹ́ ọba dọ́dọ̀ ọlọ́run kí ó sọ so wọ́n máa ń wà fìlà wọ́n máa wà very lórí tí wọ́n bá sọ àbí tí wọ́n ṣe tí wọ́n bá ṣe so wọ́n ń sọ́ra gan Beloni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn kì í sọ́ra nípa tí wọ́n sọ nípa ọlọ́ọ̀bá àbí sọ nípa kí ni ibùn ẹ̀sìn nínú kí ni nínú ẹ̀sìn béèrè nípa fìdá àti sọ́dákọ̀ jẹun kó sọ good and fine kó dẹ̀ kúrò mẹ́ ó wá sàn ju kó máa mú kíni o ìlọ́bẹ̀rẹ̀ àwọn oríṣiríṣi wà ń yá sàbúnà àdàhùn yóò sì mú un lásán ó wá máa rò pé à kò sí ní tàǹsì ẹ̀rọ kan sókùn là ń jẹ yìí ẹ̀kọ́ àti àwọn sọ́wọ́ ẹ̀ pé ṣe òkú ló so ń jẹ tá ń jẹ là ń jẹ. lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ti hàn àwọn sálàfù wọ́n lọ sọ wípé àwọn sàhábà ẹ̀rí kan fẹ́ mú wa fún ẹ pé àwọn sàhábà sọ wípé kùnà nùhásì alìtìmá ìdá alìmẹ́yìtì mínà nìyáhà wọ́n láàánú ń kà sí ìmá kójọ nílé olókù wàsínà àti tọ̀hán wàkínú wàsínà àti ká dáná wọ́n láwọn kà sí mínà nìyáhà nínú ẹkún arò alẹ́tì bìmánà àtàr yóò azabu bí alìmẹ̀yì tí wọ́n bá ti torí ẹ̀ fi ìyá jòkó lórí ẹ̀ sọ tí wọ́n rí wọ́n rí afárò yẹn wàá rálù ọ̀tábàrú ìjìmá àwọn àkàsí pé tó bá jẹ́ pé àwọn sálàfà àwọn sàbẹ̀ ní bá sọ fún wa yẹn o àkàsí nínú mọ̀fùáàtì nínú ọ̀rọ̀ tá a lè sọ pé wọ́n gbọ́ lẹ́nu ta o lẹ́nu ànábì wa Muhammad torí pé wọn kì í kójọ bẹ́ẹ̀ ọ̀kan wọn bá sọ̀rọ̀ nígbà míì ẹ̀rí ni ká tó wá sọ wípé wọn wá láwọn ọmọ ń kà á sí hasrul fadila àwọn hasrul mufaddala àwọn táìmù sẹ́ńtírì tí ọlọ́run ní kó lọ́lá jùlọ wọ́n ní táwọn máa ń kà á sí nìyẹn ó wá jẹ́ pé kéèyàn wá ti torí ìfẹ́ nú kó wá máa wíru kó máa wíru sóti gbogbo orí yẹn agbọ́dọ̀ jìnà sí alùpàdé ni ọ̀làyíká ọmọl àṣàrù ìyẹn ni pé iṣẹ́ tẹ̀yìn bá ṣe tó bá yẹ lùzẹ̀ láyé tó bá dá lè kí á mọ̀ nǹkan yóò lùzẹ̀ ọlọ́run pàjá kò kò ṣẹ́ o sànù fún wa ìjàlùmá mímá yẹtẹ̀mí òun náà ọ̀la ọ̀yẹ̀tẹ̀mí òun náà àṣàna tí wàá sún ẹni tí ó gbọ́rọ̀ yóò wá tẹ̀lé ètò dáàjú nú ẹ̀ ọlọ́run ṣàṣeyẹ fún wa sàmójúkò fún wa lórí gbogbo tá a bá ṣe tó kú bẹ́ẹ̀ káàtó àìdá ọ̀rọ̀ ni àbínú ìṣe wa ni ọlọ́run foríjì wọn aṣáájú àwọn ọlọ́run aláìkúrẹ́ jọ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi na'am. wa alaykum salaam. one two three four five alhamdulillah. نعم náà wọ́n ní látara kéèyàn sọ rẹ̀ sótíé òun ni kéèyàn sọ pé ó fẹ́ ó mọ̀ màkà ọlọ́run ti gbọ́ ọmọ báyìí ní ti gbọ́ ọmọ báyìí ah ọlọ́run ní ti wíńdò lánàá òjò ṣe kí ni òjò bá wọlé pé ṣé kì í ṣe báyà ń rìn wọn ń bàgbà parọ́ mọ́ ọlọ́run kò jọra wọn ẹtì yẹ ó máa ń ìròrí yẹn wà very important torí pé àdéhùn kan wà ó ní ìnàlẹ̀ abidà láyàtàkàlàm bí kẹlìmẹ́tì láàyò kí láàbàlà yẹ́sùn bí àfin náà abàdàmà bẹ́ẹ̀ ní al-mashriq ó ń bẹ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ táwọn èèyàn kù láàrẹ̀ tó lè jọrú bẹ́ẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn sì ní máa yàtà yíyanu fi à kò mọ ohun tó wà ní ọ̀rọ̀ yẹn yẹ́sì dìlù bí àfin náà ọ̀rọ̀ tó lẹ̀ sọ gbé wọn náà. àbá ti bẹ́ẹ̀ tí ó fẹ́ jìn tó ibùyọ sí oòrùn ibùyọ oòrùn níbi tí ó nínú náà ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ wọ̀ ìyẹn a kia kawa conscious ma ń tá àṣekí ni sọ òun kọkọkọ wa àmọ́ ìbéèrè yẹn jọ bẹ́ẹ̀ torí pé ìbéèrè ti ń sọ ni pé ràn mí ṣe ó ràn mí lọ́wọ́ láti pé kí n so kì ṣe pé ọrọ tá à ń sọ òun ni tó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ọ̀rọ̀ pé ah, ìbọ́lọ̀ náà tọ́lọ̀ làbẹ́jẹ́ ká mutí kò ní jẹ́ wọ́n máa rọ́tí sè ṣe é máa àwọn oríṣiríṣi. ó sì jẹ́ kán lọ́tí kẹ́lẹ́ bá so àwọn oríṣiríṣi nǹkan ọlọ́run ló ṣe rọrùn fún wa ọlọ́run ló sọ pé ká máa ṣẹ̀wọ̀n òun sì máa forí jà á. so àwọn ọrú yẹn la kí ni o ni wọ́n sọ̀rọ̀ fún wa lórí ẹ̀ wọ́n ààrẹ. ṣé wọ́n lọ́ fún abẹ́rẹ́?

alhamdulillah azabul bible afa béèrè nípa àwọn tí wọ́n fi bible ṣe àwọn comparatives comparative reason so gẹ́gẹ́ bí àlàyé àti ìwọ̀nba tó yé èmi bẹ̀rẹ̀ pé kì í ṣe wípé wọ́n fi bible ṣe wáàsí fún àwa mùsùlùmí kì í sọ̀rọ̀ náà bible náà fi ń rán wa létí ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọ wípé báíbù làwọn nígbàgbọ́ sí ni wọ́n ń fi báíbù yẹn tako hmm, mo lè sọ wọn pé ní jésù gẹ́rẹ́ ká mọ́ mo ti pẹ́lẹ́pẹ́ lọ́sọ fún mùsùlùmí rárá àníṣe ìwọ tó ní báíbù lọ gbàgbọ́ sẹ́yìn báíbù rẹ̀ ní ọmọdé lẹ̀ tí ó ń pè ní challenge wọ́n fi ń challenge wọn tàádá olúwa ní pé wọ́n fi ń pè wọ́n ní dàbí táwọn ìlú rẹ̀ bá sọ gẹ́gẹ́ bí tí bàbá rẹ̀ sọ lẹ́ẹ̀ka fáwọn ògbóra hàn rẹ̀ kó tó sọ ìdí tí wọ́n ní ìlú ló ní ilé ìṣe bá yé yín ẹ lọ wọ́n tíra yín náà so eléyìí òun ni but kí mùsùlùmí wá pé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kalẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ tó wá máa sọ pé nínú ẹsẹ̀ kí orí kìíní máa ń tì eléyìí òun ni kì í sọ̀rọ̀ gbogbo àwọn àrẹ́bì ti lọ pátápátá nígbàtí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wọ́n ti ń lọ iná ní iṣẹ́ tá a rán wọn àbí ìwé tá a fẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn liquidate ohun expire tó ṣe nísìnyí so ìwé tá a fún Mùsá ìgbàtí Jésù dé ó expire bó tilẹ̀ dájú pé wọ́n ní Jésù sọ wípé mi ò gbé òfin tuntun mi ìwá bí kò ṣe pé láti ṣe láti tún ti èyí tí ó sáré ti but sanni Muhammad sallallahu alayhi wa sallam ńgbà tó ń dé òun ha gbogbo tí ń jẹ́ òfin tọ̀dọ̀ lè ṣáájú ó parí ó sì sọmọ ẹgbẹ́ ní ẹni tí ó bá jèrè orin kúntùn tó ṣe gbóòrò wá fàtàrí òun yìí tẹ́wàá pé ló ti tọ ọlọ́run bá fẹ́ràn ìmí Muhammad lẹ́ẹ̀lẹ́ mi tẹ́ẹ̀ bá lè tẹ̀lé tèmi yóò fi lókun mọ́ so eléyìí wọ̀ fún wa ní àǹfààní kò fún mùsùlùmí kankan láǹfààní àti máa lo báìbù fi píìsì fún mùsùlùmí ẹgbẹ́ àmọ́ àwọn tó pèrè àwọn ní christian tí wọ́n ń pèrè àwọn iléèwé iléèwé mímọ́ so ìwé mímọ́ wọn ẹ wá fi tí ò yé wọn ẹ fi yé wọn nínú kíra wọn padà bá ánàlá ara bá sàfẹ́ ní ìrí tó burú délé so wallahu alam nípa pé wọ́n dáná nínú ilé

ọ ti contribute sí lẹ́kítà lórí ìgbà rẹ̀ ní ọmọ lórí so lódodo kásòdodo ọ̀rọ̀ tọ́lá tí wọ́n fi iná kan péré òkú yẹn tó ti yọrí sí falahsan wàláwòlá èyí tó dára jù wàláhàwátọ̀ tó dára jù lẹ́nu pé wọ́n náà jẹ̀nà sí torí pé àmì ìsàlẹ̀sàlẹ̀ fún iná halal bayyana wọ́n yẹn وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس Ànábì ní tí ń jẹ́ halal ó kíyà gẹ́gẹ́gẹ́ ìtí ń jẹ́ haram ó kíyà gẹ́gẹ́gẹ́ ọlọ́run stéètì Ànábì ní sàlàyé rẹ̀ àwọn àrújú kan máa ń bẹ tó dojú àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wọn ṣẹlẹ̀ tá à ní fẹ́ rí clear evidence fún tó di ẹnu sí la ya'lamuhunna kathirun minan nas ọ̀pọ̀lọpọ̀ ní kíníyàn ò ní yé àníwá ní ọ̀rọ̀ náà o famani tábà ṣùgbọ́ àti fàkọ̀tí sábúra lè dí ní ìwà ìdí ẹni tó bá wá sá fún un tó rí pé á tí ní yìí oúnjẹ olókùnlá àti ẹ̀wọ́n jẹ dé oúnjẹ olókùnlá àti ẹ̀wọ́n jẹ dé wà tábà ṣùgbọ́ àti for that day fàkọ̀tí sábúra lè dí ní ìwà ìdí eléyìí wọn ni ti jẹ́ kẹ́sìn rẹ̀ ó mọ́ ó ti fọ̀sìn rẹ̀ mọ́ ah gbogbo tó lè dọ̀tí ẹ̀sìn rẹ̀ ó ti abstain from it tó lè sìn wọ́n mọ wọ́n fà fìṣọ́ wa èyí tó wá lójú nínú ti jẹ́ tí ò yẹ kó jẹ́ torí wípé àníbò wa mọ́ ìsáàmù wa pé ẹnì kọ̀ọ̀kan ló ní ọgbà ọba kọ̀ọ̀kan òlú kọ̀ọ̀kan ìjọba kọ̀ọ̀kan ló ní ọgbà àdàdí ló ní òfin ó wá fi àníbò wa fi òfin wí gẹ́gẹ́ bí ọgbà oko tí darandaran ọba sọ́ra láti jìnnà sí ọgbà yẹn yóò ṣì kàn yẹn tààfin ẹni tí ò fẹ́ kó sí ọgbà àjọba ọgbà oko ìjọba kò dá ẹran rẹ̀ dí ẹ̀gbẹ̀gbẹ̀ ọgbà yẹn torí yìí sì kò ní ta àwọn ẹran tí ń dá lọ òun kí wọ́n yà so ẹran yẹn ẹ wá kó ní ìdáná ó ṣe ṣe kó ajá oúnjẹ náà náà náà ni so yìí àná bí mo ṣe rí sí mo ẹ̀yí kó lọ wá ẹ̀kọ́ àtàkàrà tó jẹ́ yóò tún ó rà pé yóò máa láṣẹ àbá ẹ̀mí rẹ̀ ọ̀láhù ààrẹ náà ó ti tó bá wọn innovatiri ó dá náà a fún innovatiri yìí àwọn eléjì sọjọ wá di ìtẹ́lẹ̀ ìjọ lórí ẹ̀ka nílá bàbá ni ó fẹ́ ó fẹ́ sànú rẹ̀ sẹ̀rí àárín náà ọ̀yọ́ múnà wọ́n lè máa wọ́n náà ẹnìkan fẹ́ sórí ẹnìkan fẹ́ sórí sẹ́nìkan ó fẹ́ sànú rẹ̀ ọ̀rẹ́ wá dìde lẹ́gbẹ̀ẹ́ wọ́n sì fún tọ́rọ́kù ti sẹ̀mí àádì múrúwá àádì ilé ìsàtẹ́bí múrú à kò sí nínú ìwà ọmọlúwàbí ẹni tí ń sọ pé ẹ mọ́ sí ẹ̀rù yẹn kì í sọmọlúwàbí ẹ̀gbọ́n mi anábì ní ìtàkìláha haitu ma kunta wa bí ìsẹ̀yíyàtà hasana tambuha kódà tó wá ní kò ń gangan lẹ́ntọ̀ ń ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tó ṣẹ̀ tẹ́lẹ̀ náà ni òun náà ló wá wà nípò kó sàánú ẹ̀ntọ̀ nínú tó dájú ní kó sàánú tó dájú ní látàkún ìmáà ẹ̀wọ́n dà gẹ́gẹ́ bí ìmẹ́ẹ̀ takùlùn tẹ́ẹ̀mù máa sọ lẹ́nu ara yín pé ní ẹni àṣàna nàásù àṣàǹtù ẹni tó ṣe dáadáa fún mi ní ṣe dáadáa fún ẹni tó tó mọ̀ mí nígbà àrùn rẹ̀ ló mọ̀ nígbà tí ibi bá dé. báyìí ẹni àṣàna nàásù àǹtò wọ́tínú àǹfọ̀sàkùn àlàmọ́ àdìsìn ẹ jẹ́ kó ẹ fi kọ́ ẹ̀mí yín ẹni àṣàna nàásù àǹtò sínú wàá ní àṣàrù falató sí falató sí ẹ fi kọ́ ẹ̀mí yín téèyàn ṣe dáadáa sí ẹ̀rí pẹ̀ sí dáadáa pẹ̀lú rẹ̀ téèyàn bá wá ṣàìdá sí ní ẹ̀wọ́n ṣàìdá sí kàkà téèyàn bá ṣàìdá sí ẹ̀ ṣe dáadáa pẹ̀lú rẹ̀ ẹ̀ fi dáadáa sí ìrùn ẹ̀ fi pa nítorí láàrin rẹ̀ mo ṣe kí mùsùlùmí nù wá ní ìwà tọkùnrin fẹ́ wò kí sí ọ̀rọ̀ mùsùlùmí wàlúwàlú àlè. Thank you alhamdulilah ẹ ìbéèrè tó dára ni ó dára ni ó sì wà rẹwà tó pọ̀ ó ní ǹjẹ́ àkókò kan wà láti ìgbà tí ilẹ̀ bá ti mọ́ tá a ti jẹ sàárè tán a fi sínú ǹjẹ́ àkókò kan wà a dé tá a gbọdọ̀ wẹ̀ nínú àkókò tá a gbọdọ̀ wẹ̀ yìí ká sọ pé bá a ṣe wà yìí òun bẹ̀tẹ̀ tí wàá mú agbègbè ẹni tí wàá gbẹ itọ́ ti yí máa lẹ́nu ìjà lè gbó ọlọ́run ìtumọ̀ rí èsì fún ìdáhùn àfààní pé nọmba wán kò sí àkókò kan lọ́sàn-án tá a lè wẹ̀ ànábì máa wẹ̀ sallallahu alaihi wasallam kò sígbà tá a lè wẹ̀ bẹ́ẹ̀ ànábì a máa yọnu tó ti yẹ nísìnyí ẹnu wípé aláàwẹ̀ gbọ́dọ̀ wá yọnúnù dípò pé yóò ara ta sẹ́rẹ́ sọ̀nù tó bá ilé yọnúnù yọnúnù débi tó ta sẹ́rẹ́ sọ̀nù yóò san ọjọ́ yẹn padà àmọ́ ó yọnúnù ẹnu rẹ ti gbẹ ó wá yọnúnù sùsù ó túlẹ̀ ó tún yọnúnù sùsù ó sàlẹ̀ lálàáfíà pé kí itọ́ tó lè bá wá tuntun kàlà bá sàbí àánú wẹ̀ lọ́sàn-án rẹ̀ tí ó sì bàbà jẹ́ àmọ́ yọnúnù tẹnu bá fẹ́ tọ́lọ́ bẹ́ẹ̀ yí lẹ́nu lẹ́nu wàlá wàhálà náà nọ́mbà fọ́ọ̀. Hmm. Hmm, tó wáyé pé mọ́sálásí wọn ti kọ́ bá àwọn ní ààrí ọ̀gọ́dá sí ẹnu wípé tó bá yí àwọn àfáà bẹ̀ àbí tó bá mọ ọ̀nà tó lè fi bá lè máa mọ aláṣẹ ọlá sí ìsọ̀rọ̀ wípé ń bẹ inshallah bóyá lọ́la fún wa àdéhìí rẹ̀ wá ẹni tó bá láǹfààní àti bá rò ọ̀ràn náà bẹ́ẹ̀ sọ̀rọ̀ wípé ẹ má kí òkú la sáfù láàrin ọ̀dà tó tó ti ní ìsìn tó wà lè bá wọn sọ̀rọ̀ ìbàdà àwọn tẹ́ bá wọn sọ̀rọ̀ bá ti gbọ́ àfihàn balẹ̀ àfihàn lẹ́nu náà ni àní orí ẹ̀wọ̀ lásì wallahu a'lam. nọmba five dà náà sàlámà lẹ́kọ̀ọ́ sà ó fẹ́ bí wọ́n tó mọ̀ fún nọ́mbà. ẹran súná. bí àwọn ẹ̀sìn tí máa ń fọkàn sípa lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá tó kún lórí èdè tó yàtọ̀ láì dáhùn wáyé pé ta lè jẹ oúnjẹ bá a lòkù jẹ ṣé oúnjẹ ah gangan ní àárọ̀ òun ni àbí wà láàrin wa. bákan náà ìbéèrè tó kapal ni yọ̀ápọ̀ àrẹ̀lùmọ̀ olórí yọ́mọ sáré ọjọ́ kejì tàà bá bí ọmọ làápẹ̀rán súnmọ́ wọn tó ní sí alàzọ́fẹ́rẹ̀ àrẹ bá ti ṣe ti gbígbàdé pé lọ́jọ́ kejì ọmọ yẹn ẹ̀pa ẹran súnmọ́ so àkókò rẹ̀ wá ní pé mo bá ṣára bí ilẹ̀ bá ti mọ́ tóun bá ti là nípa ìsìn ẹ̀rọ ẹni sọ̀rọ̀ pé òun ti ń yọ ẹ̀fẹ́ tó nù. wá tẹ́ ẹ̀rọ wá rí ipa lọ́jọ́ kéde yẹn àìní àbí àwọn ìrètí kọ̀ọ̀kan ó jẹ́ lẹ́gbẹ̀rẹ̀ so tó bá ti ń di ọjọ́ kéde ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe fourteen days ọmọ rẹ̀ láǹfààní ẹ̀rẹ́ bá yọ orin kàpá bọ́lọ̀ wá sì tún ti jẹ́ kí àwọn promises ló gbà tó ti èyí nísìnyí ó tún ṣe tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ twenty one days rẹ̀ tọ́lọ̀ bá mú wa ẹ̀pá àsìnpa sí àsìnpa national náà so bọ́lá wọn bá wa ti wá mú wa lákòókò yẹn kò sọ́ra yẹn mọ́ kò sí dandan gbọ̀nà mọ́ àfi dẹ́gbèsè mọ́ tó di yẹn nísìn tó ti lè kọjá ọdún yẹn àwọn promises yẹn wá ń dé gbìgbìgbìgbì bọ́lá wọn bá ní kó bá bò káàtà míì nílẹ̀ tó bá pa òṣèlè tó bá sì pa kò sẹ́sẹ̀ wọ́n lọ́wọ́ àlàyé àmúbọ̀lọ́wọ́ fún anígbà láyé táwa lè pa àmọ́ dìde gbèdéke nù. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun á ní pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwa táàtì níyàwó ilé báyìí. àwọn tábẹ́ sí ẹ̀kẹ́ sálẹ́lá rẹ̀ ẹ̀rọ ìrẹ́ rẹ̀ pọ̀ wípé ń béèrè gbogbo ìgbà wípé ẹ̀sí mo mo lè jẹ oúnjẹ tí mo àwọn abẹ́rẹ́ ṣé oúnjẹ yẹn gẹ́gẹ́ ni ara ló ba àwẹ̀ jẹ́ ni àgbọ́nà tó gbà jáde wá àbí ṣe tí yẹn ni so ṣàpèjúmọ̀ yẹn ti tún sílẹ̀ sábà ṣé oúnjẹ yẹn gẹ́gẹ́ ló ba àwẹ̀ jẹ́ ṣé ọ̀nà tó gbà wà ní ọ̀dà àbí relationship ti ń bẹ̀ yẹn ni afẹ́gbẹ̀rẹ̀ so relationship ti ń bẹ̀ yẹn kò bà àwẹ̀ rẹ jẹ́ wá ẹni tó ṣe oúnjẹ yẹn kò bà àwẹ̀ rẹ jẹ́ oúnjẹ tí wọ́n gbé wá yẹn kò bà àwẹ̀ rẹ jẹ́ ọtígbọ́yé ẹnu èyí tí ọ̀dá níbẹ̀ ní wípé relationship ti láàrin ọ̀nà wo ni relationship yẹn gbàgbé bẹ́ẹ̀ ṣé ṣé kí ni wọ́n ti ṣe kọ́ọ̀tì àbí kọ́ọ̀tì ṣé kọ́ọ̀tì lẹ́ ń ṣe àbí boy, girlfriend òun náà lè mọ̀ sí pọ́sí tó ti èyí sí gbogbo yẹn tó ti èyí sí ìní kò dá tí ń bá ń lọ bẹ́ẹ̀ tó ti èyí sí ìjìyà tiẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan fún ọ̀sẹ̀ ara àwẹ̀rẹ́ náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan so wá rí àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ń bẹ tí ó máa pọnú nǹkan sọ̀rọ̀ accident wà ṣe ní sè àkóńtó mọ́tò tuntun ní tó tuntun tó ń sáré lọ gírírí àfà tó ń fi wá débi gágágá tí ò bá tẹ sílò ẹ̀mí ẹ̀mí mọ́tò wọn ò ní gùn díẹ̀ díẹ̀ yóò máa ṣe ní yóò máa yóò máa bàjẹ́ bẹ́ẹ̀ náà làwọn ẹni tí bọ́ẹ̀fẹ̀dì àgẹ́fẹ̀dì ẹ̀gbóyà wọ́n ti yìnrìn yìnrìn díẹ̀ ó ní yìnrìn wà láì tó gbọ́n gbọ́n anẹ́bí ni ó ní lẹ́sàlélàhì hàjà àbí ó ní mọ́lámúyẹ́dà haúlà dùúrù wàláàrùlà bí falẹ́sàlélàhì hàjà àyàdà àtọ̀hámọ́hù wà ṣàràbà anábi ní ẹni tó yẹ pé kọlù dùúrù ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀bàjẹ́ zúrù yẹn ẹni tí ò sójú rẹ kọmọ sọ ọ̀rọ̀ tó ò láàrin boyfriend girlfriend ẹja wo yẹ àwọn ọ̀rọ̀ bàjẹ́ tí wọ́n dáadáa ara wọn síra wọn ṣe lọ bẹ́ẹ̀ àlébìlẹ̀ ni tí o bá fi rú àwọn ọ̀rọ̀ bá da ọ̀rọ̀ kátàkátà ọ̀rọ̀ náà náà ń bá wọn kalẹ̀ wàlá àmàlùbí àbí ìmọ̀ ṣe ìbàjẹ́ mo rò tẹ́gbọ́n mi ìmọ̀ hùwà ìbàjẹ́ kò fi ilẹ̀ ramadana kò ramadana kò ká kò ká lọ́wọ́ kò níbi ìwà bàjẹ́ kò ká lọ́wọ́ kò kọ́ mọ́ wà pẹ́ ìgbẹ́fẹ̀ lọ ní ọ̀sán àwẹ̀ kò ká lọ́wọ́ kó mọ́ fọwọ́ ra gẹ́fẹ̀rẹ̀ dẹ̀ lára tó bá ó ti gbọ́ lórí wá sí pé ó rà wá fọ́ ra gẹ́fẹ̀rẹ̀ lára àwọn fọ́ ra ìyàwó rẹ̀ lára tí ààrẹ bá sàti tó gbà rẹ̀ yẹ. gbogbo irú eléyìí pátápátá gbogbo nǹkan jábùdà fún ààwẹ̀ òdì lọ́wọ́ láti lọ́ ṣe anẹ́bí sísọ́là mú ní ọlọ́run bùkátà àìjẹun àìmú rẹ̀ ọlọ́run ọlọ́run lákàtí wújì sí pé àìníjì ọlọ́run fẹ́ kí àwẹ̀ yóò fún wa kó tó sàlékún ìdí wa láàrin àwọn ọ̀rọ̀. tó táwọn yóò wá sí jẹ́ kí tìlú ààrẹ ọlọ́run tó ń gbé pẹ́ẹ́lí sí àwọ̀rẹ́ òlélẹ́yìn pẹ̀lú àwọ̀rẹ́ òlágbára rẹ̀ tó lóṣàṣẹ́ oúnjẹ yẹn ò bá àwẹ̀ jẹ́ pàṣẹ ẹni tó sì ò bá àwẹ̀ jẹ́ pàṣẹ àmọ́ àwọn ìrún ti ń yẹ̀yìn tẹ̀lọ́fín ti ń yẹ̀yìn